tó ń ṣáná tó ń lọpẹ́ tó ń tó ń tó ń ra mọ́tò tó ń jayé tó ń jayé gbogbo tó ń kọ́lé tó tó ń fọ́ tó ń tó ń tó ń jayé ọba tó ń sọ ní gbèyé. Alóore sọ̀rọ̀ pé màá sọ iye mo gbàgbọ́. ayọ̀ bọ́lá rú mi bọ̀ you better wait ilé ayọ̀ àkọ́wà pọ̀. Fresh 105.9 FM. Invigorating. òjijì kí mi ó gbóná. Fresh FM ti dára bàbá o. kọjá mo rí nǹkan fìrí erí kan gbígbé. Fresh FM ti dára bàbá o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí pépè gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ ohun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó wa dọ́gba. ẹ máa forí wọrí ẹ máa forí wọrí fresh fm ti dára pàápàá. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ ojúmọ́ ajá. adúpẹ́. yes ó ti bẹ̀rẹ̀ no time to check time no time to waste time ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa nílé lóko tó fi dẹ́yìn òdì gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ará àti ẹbí fresh fm láwọn ilẹ̀ òkèèrè ìdálẹ̀ nkankan ẹ ṣe tí ẹ ń fọkàn bá wa lọ o lágbára lọ́wọ́ ọlọ́run àjọ débi ògo tààrà ni ògo tó jògo lọ ògo tí ń fọhùn káàkiri àgbáńlá ayé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé torí pé ẹ̀yin sì ti gba wòlíì yín gbọ́ pé àṣẹ ń jáde lára mi báyìí ẹ jèrè wòlíì thank mm-hmm. you ava ọ̀rẹ́ wa. not too far. yes eh. béèyàn kan bá ti jásáré mú méjì béèyàn kan bá ti ṣe nǹkan kan ní apá abitawa nàìjíríà yìí mm. àwọn tó kù. Cool kọpí kọpí fọlú fọlú kọpí kọpí nìbọn fọlú fọlú ni ó ti wà tipẹ́tipẹ́. sọ ma pé bí wọn bá wa kọpí kọpí. ọmọ kẹlò mi àti dán ọpọlọ rò ah, ó ní wọn lára. Ọlọ́run náà ò dán ọpọlọ dọ́gba. Ah, ọba tí ń ṣe pàṣẹ lọba tó dá yàtọ̀ rò. ni wọ́n fi sọ pọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lọ́wọ́ àti ọlọ́pọlọ. tí ọlọ́pọlọ kọ̀pin dọ́gba wàá gbọ́. Hmm béèyàn bá ti ṣe nǹkan ní apàbí àwáwà tí ń jẹ́ nàìjíríà yìí àwọn tó kú ó sì rọ́ lọ́bẹ̀ wọ́n wà á fọlọ́ kọ́pì kọ́pì fọ́lọ́ nǹkan tí wọ́n fi wá bá bẹ̀ jẹ́ fọ ni <laughs> wọ́n fọ lójú eh. ọ̀rọ̀ ti pẹ́ nìkan lọ́kọ́ ẹni tá a lájọ dídú láàjù ah, àmọ́ ọmọ tún lọ sọ́pà ọbẹ̀ òun. ibà lọ́bẹ̀ ọ ti kò sí wàhálà ọkàn pé ice water ó sì àti ẹ̀rọ pé ice á di ah, ice water là máa jẹ wàá máa di olóò ó di <laughs> sínú ọ̀rá ice kongi. <laughs> ó bá ẹnìkan wá kàn ah, gbọ́kọ́lọ́ kalẹ̀ báyìí. ẹ jẹ́ kí n tiẹ̀ kún kọ́ àdírẹ́sì sára rẹ̀ ah, ah, káàdì kó dúró dáadáa ká fún packaging ẹnì kẹta lọ bẹ àgbà tí fọ pure water. bí o ṣe ń rí lakọ àbí bí èèyàn kan bá ti ṣe nǹkan báyìí wọn ò lọ bá bẹ̀jẹ̀ ni sórí mm. àwọn ọmọ tí security ti ń jóun lódì fáfá àwọn ọmọ security tí jẹ́ gáàdì àbí security là á pè ń jó ní restaurant ń jó ní. bẹ́ẹ̀ tí wọ́n fi lé wọn dànù lẹ́nu iṣẹ́ hmm. fọ́nrán fídíò jíjó wọn táwọn èèyàn fi sórí íńtánẹ́ẹ̀tì. làwọn kan bá tó lọ kọjú òun. Ah, àwọn èèmọ àwọn ẹ jẹ́ àfáwọn èèyàn tí yóò gbọ́ pẹ̀lú background ṣọ́ wọn pé irú àwọn ọmọ tó jẹ́ oníṣẹ́ wọn ti gba scholarship àti kàwé ńlú èbó àwọn olówó ọlọ́rọ̀ orílẹ̀ nàìjíríà ti ní àà ah, ah, àà ah, ah, irú líle wo nu àwọn ọmọ tí òjú twenty lọ tí wọn lọ ń ṣe security àwọn ọmọ tó yẹ kí ó sì mọ kí orílẹ̀-èdè sì mọ take care wọn tí ò wọ́n kàn bẹ̀rẹ̀ sí dáwọ́ bò wọ́n scholarship lọ́tún àwọn ọmọ ti di wọ́n ti di celebrity wọ́n ti di public figure báyìí. àwọn olùbí náà wà máa lọ gbẹ́jọ́. mo kàn rí jó lánàá ni. níbo àwọn àwọn security restaurant mi àwọn àti ẹ̀wà àmọ́ jó jó jó dàda dídì. wọ́n sá ti jó bákàbákà. wọ́n sá ń jó dídì ní ọwọ́ tún yá làwọn náà wàá jù sí internet. wàá wọ comment section. ẹni tó gba yìí sí gba yìí lọ. àwọn èèyàn ní comment section ni ah, ah. ọ ẹ̀yin náà ẹ̀yin náà fẹ́ So. pé ijó dẹ̀dẹ̀rìn wọlé wá ń jó yìí pé ẹjọ́ ẹjọ́ àwọn tiẹ̀ tún wá kó tirẹ̀ sókè. Okay pé wọ́n bá gbé owó síbẹ̀ fáwọn. wọ́n gbé tíró <laughs> tí wọ́n fi ń sáfò nínú restaurant wọ́n wá fi ń jó ijó ẹ tún fẹ́ bàbẹ̀ jẹ́ hmm. ká tó tún weddings àwọn mi yóò tún jó àwọn mi yóò tún jó hmm. àwọn mi yóò tún jó. Hmm. ẹ nínú èjì àní bọ́ sọ́wọ́ sọ́jà kájìyà ìmọ̀dí àti ètò àmọ̀dí gan. àbẹ́ni ah, wọ́n ní ẹni ọwọ́ sọ́jà bá tẹ̀ yọ jẹ̀ǹtù kan ni. wọ́n fẹ́ eh, béèrè béèrè mhm. ẹ̀yin GOC gbogbo ẹ̀yin commandant commander. èmi ò sọ o èmi lè mi sọ èmi ò tí ìmọ̀ ntọ́ fẹ́ sọ ẹ mò ń béèrè béèrè ni mò ń béèrè ni <laughs> ọ wá bí sẹ́ mo fẹ́ béèrè ni ọ̀rọ̀ sọ́jà lọ sọ́tọ́. <laughs> mo fẹ́ béèrè pé ṣé iléeṣẹ́ ológun ní ìwé òfin nàìjíríà ti ń dá lò lọ́tọ̀ tó yàtọ̀ sí ìwé òfin gbogbogbò gbogbo wa tó bóyá ìwé òfin kan wà fún sọ́jà pé ah sọ́jà ẹni ọba rí bọ́ ọba feel like ó lè lù nílùú bàrà bí ìgbà tí ó ṣe so bóyá míì tún wá wà nínú ìwé òfin ti gbogbogbò pé fundamental human rights kò fẹ́ àyè gba ẹnikẹ́ni láti lù ọ́ nílùú bẹ́ẹ̀ pọ̀ ọ̀ráyé wá ó rí i pé ìwé òfin méjì nù mọ́ kàn ní béèrè ni o hmm. agbábọ́ọ̀lù sitin tí wọ́n ṣùtì ìyà fún yàrá náà ní ìsìn Benjamin àbíkí ló ń jẹ́ bẹ́ẹ̀ ni Lukaku tiwa Lukaku ọlọ́mọdé ò tún rírú ẹ̀ mọ́ bí ò jẹ ìyá mi ìmọ̀ nínú ayé tẹ́pẹ́ yóò ti tó yóò ti tó àmọ́ àwọn ológun wa ṣé báwọn náà máa relẹ̀ òkèrè fún peacekeeping mission eh, training hmm. kí ni wọ́n máa ṣe nǹkan kan ṣé báwọn orílẹ̀-èdè tí wọ́n ti lọ ń kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ ń ṣé báwọn ṣe máa ọ̀pẹ́sì bí àwọn sọ́jà abẹ́ ṣe máa lu aráàlú tí wọ́n lùkúlù tí wọ́n mọ̀ bọ̀ lọ́nà gbé mọ́tò ẹ̀ gbá bọ́dì lu wáyà kọ́. èmi ò sọ pé àwọn sọ́jà wa ọ̀pẹ́rẹ́sì o. mo ń béèrè. ṣé ìwọ lọ oní wọn ọ̀pẹ́rẹ́sì. ẹ ẹ mo ń béèrè. ìbéèrè ìdí bẹ́ẹ̀ ni pé lánàá sọ̀rọ̀ kan nípa agbára. ok kí là ń pè ní agbára. power. ìtẹ́nìkan bá ní tó fi ju ẹlòmíì lọ. ọ́fíìsì lágbára. kábíyèsí olódùmarè ah, ah. kábíyèsí olódùmarè ọwọ́ pẹ́lòmíì kó ka kí wọ́n agbára ni ìwọ ò sì wọ́ ka kí. àtúntò ah, ìwọ̀n <laughs> ọ́fíìsì agbára ni ipò òṣèlú agbára ni ẹwà tó o ní tẹlomi ò ní tó agbára ni owó agbára ni oògùn ipò agbára ni anointing agbára ni lílágbára iṣẹ́ ìyanu agbára ni níní microphone gẹ́gẹ́ bí journalist àbí agbóhùnsáfẹ́fẹ́ agbára ni ìbéèrè ni pé ṣé ẹ̀ máa ṣi agbára ṣé ẹ̀ sì lò àti àǹfààní tí ẹ̀yin ní tẹ́lòmíì ò ní ṣe é mọ̀ sí ah, lò àfihàn kí n káàbọ̀ sórí ajá balẹ̀. all right àwọn àkòrí tí ń bẹ lójú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní ní pápá àárín ìṣẹ́jú méjì láàfin sọ́ọ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti gbéradì báyìí ní ìsìn ní rabaji gan pé àwọn làwọn bọ́ sí ipò nínú ipò gómìnà báyìí torí pé ilé ẹjọ́ wọ́n ti lé Umahi hmm. àti igbákejì ẹ̀ wọ́n yọ wọ́n dànù fó dá nítorí kíni tó yẹ pé wọ́n kó ònú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ kan ẹgbẹ́ tí wọ́n lò ó kọ ẹ̀ láti fi dìbò tí wọ́n di gómìnà wọ́n ní kọ̀mọ́ ṣe mọ́ ilé ẹjọ́ wa ní àìjẹ méjìlá bá àlàdé ó fi pò ń lẹ̀ ni. ìyẹn ni wọn kọ o gbogbo àwọn nọrẹbù tí ó tẹ̀lé wọn cross carpet síbẹ̀ wọn ní gbogbo ajá tẹ̀lé gómìnà àti igbákejì ẹ mọ pa wọn jọ sáàkì wọn papọ̀ ni ìròyìn yẹn pé ah! òṣèlú nàìjíríà ọmọ nàìjíríà ibo là ń lọ ẹ wo Vanguard tún kọ àwọn ìròyìn. Ah, àwọn mẹ́rìndínlógún ni ìlàwọn <laughs> eh, asòfin tí wọ́n tẹ̀lé lọ ọ̀nàrẹ́bù tí wọ́n ní kí wọ́n jọ tẹ̀léra wọn. ó ṣeé ṣe kó jẹ́ pé Bello ni wọ́n fọwọ́ sí o gẹ́gẹ́ bí adelé alága gbogbogbò acting chairman APC rògbòdìyàn òṣèlú inú APC tí ń fẹjú kẹ̀kẹ́ yìí ó ṣeé ṣe kó jẹ́ Bello náà ni wọ́n padà dákọ gẹ́gẹ́ bí acting chairman ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú eléyìí o. alright àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń bínú lórí eh, ìyanṣẹ́lódì ASUU wọ́n ní wọ́n ti gbégi dínà ojú òpópónà Èkó wá sí Ìbàdàn njó ah. mo pè lánàá nù. ṣé wọ́n ti kókó mbè mí lo èkó. olú èkó àánú ẹlikópítà ló lò. ìlú ndéró ń gbà. màá yẹ ọ nìkan màá yẹ ọ nìkan. àtàyè ẹlikópítà àgbà irú tẹ discuss lórí tẹ̀lé lánàá iná ẹ̀kọ́ tàtàgbà náà ni ah, <laughs> èèyàn ń lò bọ́ọ̀sì bọ́ọ̀sì ní jàre. ẹ wọ a rí ìròyìn ní ìta gbangba the punch bákan náà ẹgbẹ́ àwọn tí ń pèsè nǹkan nílẹ̀ yìí manufacturers association of nigeria wọ́n ti kìlọ̀ pẹ̀lú bí nǹkan ṣe wọ́n àti ọ̀rọ̀ epo rọ̀bì crude oil eléyìí tí owó ẹ̀ ti lọ sókè báyìí diesel báyìí six twenty five naira ah ìròyìn yẹn ló pariwo báwọn èmi kọ́ o Hmm. ìta gbangba ìwé ìròyìn punch fún tòró. ní ìta gbangba ìwé ìròyìn daily sun umahi gómìnà tí wọ́n yọ kúrò ní ipò fódà ó ń sọ̀rọ̀ báyìí ó ní ilé ẹjọ́ kan lágbára láti yọ mí kúrò bí ti ń sọ̀rọ̀ níná ń jáde lẹ́nu. kábíyèsí olódùmarè kábíyèsí <laughs> olódùmarè <laughs> kábíyèsí olódùmarè <laughs> lórí ìlàkàkà láti dupò ààrẹ lábẹ́ àsíá APC Tinubu wọ́n ní ó ti ń ṣètò ìpàdé kan pọ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì tó wá láti inú APC APC Reps Caucus ìròyìn yẹn ó sọ pé ìpàdé ń bọ̀ o ìta gbangba The Punch ni ọkọ̀ sí. ẹja sẹnu dédé síbi àádọ́sẹ̀ka polówó ọjà ẹgbẹ́ kìíní fún wa mm. ká jí gbé e lura. yọ ìwọ lè dá gbé e lura èmi ń gbà wẹ̀ lẹ́ǹtì wà ń ta. ok yọ bọ̀ lẹ́jẹ̀ mọ́. bẹ́ẹ̀ bá jẹ́ ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo ìbàdàn lẹ́dùn bá òkú lẹ́ bàbá wa. gbogbo àwọn ọmọ ìbàdàn nílé olúyọ̀lé àmọ́ kí wa kú àmójúbọ̀ ọba tuntun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ oyè ìbàdàn òkúkú lẹ́jà ń bá kànní nú rí títí ayé akànní ò mọ̀ ṣe èyí ló mú kí mọ́gàjì ajénigi ẹ̀yẹ olóyè olúwọlé bọ̀wálé àríṣekọ́lá àti gbogbo mọ̀lẹ́bí ajénigi ẹ̀yẹ yemẹtu òjé ìbàdàn nílé lóko àtìlẹ́yìn òdì kí ọba wa tuntun ọba ọ̀mọ̀wé mọ̀húù dọ́lálẹ́kan ìṣọ̀lá balógun alẹ́ òkúnmádé kejì kú oríire ayẹyẹ ìgbádé wọn gẹ́gẹ́ bí olúbàdàn kejìlélógójì adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìlànà àti ètò ìbàdàn òye ó ṣ ṣé fi tipátipá dù ú kádàrá àti ẹni orí bá kọ́mọ ni ìṣọ̀lá kálẹ̀ mórí wọ̀n parí erin káwọ́ ọ̀jà lérí ọmọ ò tọrọ ọbẹ̀ tọrọ abẹ́ ó fún mi lọ́bẹ̀ ò sì fún mi lábẹ́ àbí ni ò mọ̀ pàbẹ́dùnjọbẹ̀ lọ kábíyèsí o olóyè olúwọlé bọ̀wálé àríṣekọ́lá mọ́gàjì ajínigi ẹ̀yẹ yemẹtu òjé ìbàdàn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí ló ń ṣàdúrà pé kí ọba wa ó pẹ́ o. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹ́ sẹ́ńtà ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tàbá ń ṣayẹyẹ tàbá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé kìkì náà òun wá oníkóró ní ìkórìtà táyé dàmí. ariwo jésù olúwa tó ṣe tó fẹ́rẹ̀ ní agbára náà pàdé àdúrà lọ́jọ́ mẹ́ta three days power back prayer week ọlọ́run tó pé pásítọ̀ sí ẹ̀ ọlá ìyá ti csc gbaremu center fẹ́ẹ́ gbé gbogbo èèyàn dìde lá ọjọ́ wednesday náà ní friday eleventh march àkórí ẹ̀ agbára ìdìde tán gbogbo ẹni tó ń pọ̀ ń gbẹ òkè ó yá o ọlọ́run ṣe tó fẹ́ gbé gbogbo wa dìde ẹ máa bọ̀ wá pàdé ẹ̀ lọ́jọ́ wednesday mẹ́fà ìdájí la ó pàdé ọjọ́ thursday mẹ́sàn-án òwúrọ̀ ìṣòro ní lọ́jọ́ friday bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́ o ọlọ́run máa lo prophet isaac jayọ̀lá prophet akíakíadé àwọn olórí ẹ̀mí pẹ́sẹ́ super ìyanu olúwa praise ẹ̀jìrì àtùpà gbọ́dọ̀ glorious choir pastor c yẹn ọláyà yóò máa pàṣẹ ìgbẹ́dídé tó sáyé gbogbo èèyàn nínú ìjọ CAC gbaremu center tó wà ní leaders junction tribune road malefala àfi òkè àdó ńbàdàn ọ̀rọ̀ ẹ̀rí eléyìí gbogbo èèyàn ló máa sọ ó yẹ ká gbàdúrà. ọ̀rẹ́ àfàìmọ̀kú má jẹ́ àwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀ kára ó máa ta mi bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kék kékeré ó ṣe ìwọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ sọ̀rọ̀ fọ̀wá lélẹ́yà àbí àárẹ̀ ara tó ń bá ọjà ṣẹ́wọ̀ ògbọ́n nípa bíyànsì capsule ni egbògi tó jẹ́ òun ní gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yan ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí bonijẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀ bíyànsì capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn bíyànsì capsule wà ní danax pharmacy adamasinga tanimola pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bíyànsì capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mb nọ́mbà thirty bá adékọ̀yà house àǹfààní road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé oh eight one o oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà ọlọ́run ó jẹ́ àrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀ ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. bàbá mi ọlọ́run mi ẹ ràn lọ́wọ́ kí lè rógolo dalẹ̀ o. seventy two hours ní mẹ́síkà àkọ́kọ́ lélẹ́yìn ní twenty twenty two power and air àkórí tí ọlọ́run fún pọfẹ táíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti csc máa jẹ́ mú àánú gbogbo aládùúwà. wọ́n yà ká gbójú wa kú ọ̀lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wàá darapọ̀. mọ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti pátá yìí o. látọjọ́ friday eleven ní sunday thirteenth march. ṣégbà tí ọlọ́run bá lu àpò àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwa bukola ajé adéṣẹ́wọlẹ́jẹ́sì. ìlà ìjà akétúndí sọ bẹ́ẹ̀. yẹmi david látàbúlẹ̀ kíkà ní ológo ara. Prọfẹ̀tà Iwo Òjò bàbá ìsẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yára yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Láti wọ́rọ̀dù ń bá ti já ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní mẹ́síkà mi kẹ́ ẹ máa bọ̀. bàbá ti wọnú àdúrà. láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven. ọjọ́ mọ́ndé ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. wà á gbàgbọ́ ọlọ́run tó máa sọ́pọ̀ mọ́ ìrànlọ́wọ́. good morning sir. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó ebú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ekpe pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kúnwé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pelu TMA wàá sọ èdè òyìnbó àti Yoruba to da láwùjọ. láwùjọ ministers of the gospel in Ibadan are you ready. òkùnkùn comes another season of refreshing before the Lord as Christ United Ministries International and City Changers International USA, in conjunction with all churches in Ibadan City, present Ibadan 2022 Ministers Conference with the theme Jesus, the Light of the World, John chapter 9, verse 5. Date is Wednesday, March 9, 2022. Time is 10 a.m. Venue is Assemblies of God Church behind Ohando Petrol Station, Mokola, Ibadan. Ministering under God's supernatural unction is Apostle Matthew Uluajoba. President president, Christ United Ministries International and City Changers International, USA. Please note that all COVID 19 protocols will be duly observed. The light will shine and darkness will disappear in your life and ministry. Ibadan 2022 Ministers Conference on Wednesday, March 9. A must to attend. Jesus is Lord. Sacred Gold Real Estate. five percent tí o ní bayobayo nínú. ilé iṣẹ́ alájà jẹ́ wa góòlù tó ń tẹ̀lé rọlẹ̀. pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. twenty five percent Ramadan promo blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge. tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o. kò ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn. pẹ̀lú ẹsẹ̀ tí wọ́n tó wà lẹ́yìn redemption kan. bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákó ládójúkọ express farmland tó wà ní màkú eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pàlúlẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn promo ńlọ lórí gbogbo ẹ̀ ayọ̀ ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń bẹ̀ yẹn náà gbogbo ẹni tó fẹ́ ra lẹ̀ lásìkò yìí ẹ sọ̀rọ̀ fáwọn kan sango real estate segrego real estate wọnẹlẹ àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó ń lọ lọ́wọ́ ẹ máa bọ̀ lọ́fíìsì wọn tó wà ní rainbow bus along Iworo Odojo expressway tàbí number forty four Kulani street grammar school bus stop Ojodu Lagos tẹlifon zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti àjì twenty twenty two àwa náà ní kẹtẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ àkókò láti gbà lọ́wọ́ ọlọ́run ló tún wọlé dé fún gbogbo ẹ̀yin obìnrin lọ́mọdé àtàlàgbà women like deborah twenty twenty two. ọlọ́run lọ́lẹ̀ fún mi láyọ̀. ọlọ́run babalọ́lá tó ń gbọ́wọ́ wòlíì ẹ̀sìn káyọ̀ ọ̀làdèjì ṣe gudugudu méje ṣe tán láti ti ṣèyanu aláìlódiwọ̀n bí gbogbo àwọn obìnrin yóò tún ṣe péjọ bìbà sórí òkè àánú èrò èkìtì fún ìpàgọ́ àdúrà àwọn obìnrin ọlọ́dọọdún ni woman like deborah twenty twenty two kò rí exceptional woman obìnrin tó yàtọ̀ wá gbàgbára tó fi yàtọ̀ tayọ láàrin gbogbo àwọn obìnrin láyé bí ọ̀rọ̀ ọlọ́run tí ò lábùlà àtàdúrà tó gbóná janjan bá ti ń jáde látẹnu ikọ̀ rẹ̀ wòlíì àti ajínrere àgbà fún ìjọ apostoli ti kristi ní àgbáyé bàbá izikaya olúbóyè ọládèjì àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bẹ̀rẹ̀ láti wednesday ọjọ́ kẹsàn-án sí sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two àárọ̀ ọ̀sán àti sóòru lójú òjò àdúrà ó máa rọ̀ CAC Kena Land pẹ̀lú àjọṣepọ̀ orí òkè àánú èrè èkìtì ló gbé e kalẹ̀ orí òkè àánú èrè èkìtì ni ó sì ti wáyé fàlàyé sí oh eight oh six six five six one nine seven eight woman like Deborah twenty twenty two gbogbo ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ torí pé ìgbàlá yín dájú. That's why I lose my oracle. You love me, my good, that's ìfọyín oracle àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó ń ro eyín lágbára ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín ó ń mẹyín ẹni funfun pin pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀tà ìfọyín oracle. that's why I use my oracle. you love me, my good, that's sẹ́. alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run wà á gbé mi wọ. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìjàpá ọtí ẹ̀mí mọ́ kí ó gbàlẹ̀ wá. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì sísí sí gbéṣẹ́lẹ̀ cathedral àkóbáǹbàdé ṣàgbátẹrù ẹ̀ kòlóníà ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí àìmọ́ tí kì í jẹ́ kó mọ ológun orógùn lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdàpọ̀ ẹ̀mí mọ́ bísí gbísẹ́lẹ̀ cathedral ní saturday march twelve twenty twenty two laago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gbísẹ́lẹ̀ tv on youtube nínú àdúrà yìí àwọn dọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gbísẹ́lẹ̀ cathedral along general gas kọ́lọ́pọ̀ ìṣẹ̀lájí àrẹ àkóbá ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two nine six three jésù oníṣẹ́ ìyanu retí yín fún ìdàgbọ́ ẹ̀mí mímọ́. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ́ọ́ báyìí. bọ̀dá wà sí ewé fúnmílẹ̀ òjé alọ́j lọ́jà òya. ẹ ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí rẹ̀ dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti star time lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláwùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. nígbà tí ọlọ́run dá ìkólọ sí òní padà àwọn sì dàbí ẹni tí ti ń làlá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi fún mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà títí ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. ti pọ́ǹpì concept àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ̀. akóredé àwọn olú ìbàdàn rẹ̀ jẹ̀jì kí a ti pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini tó kojú owó. an fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. bẹ́ẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣé wa ò bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn. bẹ́ẹ̀ e mẹ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kú oríire. sábà wà A plus guest house àrí avenue ní Bódìjà Ìbàdàn. Ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five. Késekése lẹ́ni tẹ́ dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. Ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àní ìgbà tí pọ́ǹpì concepts developer that cares bá ń sọ lórí mi lálùjẹ kó kan lẹ̀. ọdún òkè ìbàdàn tọdún twenty twenty two tún kọ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọjọ́rú ọjọ́ wednesday oríṣiríṣi ètò láti pe àmọ́ sílẹ̀ ìbílẹ̀ àti fífi àmì ẹ̀yẹ dá àwọn ọmọ bíbí àtàwọn olùgbé ìbàdàn tó làmìlaka lọ́lá díẹ̀ lára wọn rèé alájà sàràtù àdùkẹ́ ìyálọ́jà general ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji biliamin adéǹlé alhaji rahim tọ́yì mọ́gàjì lagelu ọ̀nàrẹ́bù abbas agbowórin alhaji amid ganil alhaji nuratu ajibola alakẹ́ Adékúnlé ọ̀nàrẹ́bù Yusuf Adébísí kọ́mrẹ́ Rotimi Olúmọ ọ̀nàrẹ́bù Adémọ́lá Ìgè sinetọ Kọ́lá Balógun ọ̀túnba Moses Adébáyọ̀ pòfẹ́sọ̀ Adéolú Àkàndé Mrs Olúchi Chidiose Múyìwá Adémọ́lá ọ̀tẹ́ǹtì ọ̀nàrẹ́bù Sàndà Síkírù Alhaji Assis Òjòlówó ọ̀nàrẹ́bù Kassim Arólé bàbá wa olóyè Ifásọlá Ifámápòwá ti ṣe abọ̀kẹ́lẹ̀ Ìbàdàn ni ọmọ gba gbogbo ènìyàn lálejò nígbà tí Alhaji Àkàndé Kọ́rẹ́sì àti Kúnyà Sàbí ọ̀jà fẹ́ràn pa yóò mọ kàlù gbogbo ènìyàn níbàdí fún àlàyé zero eight one four eight four zero three three zero six two òkè ìbàdàn àgbẹ̀wá o. ajá balẹ̀ ajá balẹ̀. aago mẹ́sàn-án ti lù. ó ti lù. ọ̀ya. ní gẹ́gẹ́ báyìí káwa gbéra sọ. araba ni baba ẹni abalaba ni baba. baba Fresh yes. FM. <laughs> Baba wọn òjijì kí ìwòdò kí inú. o ò lè ṣe bíi láyé. láyé gan kọ́lọ́kọ́ àwọn adégbòdù ni òun rin. o lè ṣe bíi adégbòdù o lè ṣe bíi adégbòdù. òyèyè bíi yáyí. yáyí. <laughs> ọ̀rọ̀ lugi. orí nǹkan máa <laughs> bí. láyé lọ́kọ̀ ìkejì o. èwo ni kejì ń ná. ìkejì ti bí hmm? láyé lọ́kọ̀. ọ̀fọ̀ mọ̀ ni òjijì kì í ṣe kíní kan. bẹ́ẹ̀ ni ẹja ni kò lè wodò kí omi ó gbóná kọjọ eh, bẹ́ẹ̀ni àwọn àyájọ́ ti inú òwe mímọ́ àwọn bàbá wa nù bó ṣe rí nìyẹn òwe mímọ́ táwọn bàbá wa ní o. irú ètò ẹ fi ṣètò lánàá wọ́n sì rí sọ. bẹ́ẹ̀ni ṣé wọn ò rí sọ ni. ok bàbá ìfọgbọ́ lọ gbọ́ gbọ́ gbèròyìn àkọ́kọ́ jáde. ẹ jẹ́ àfún ní nǹkan tẹ́ ẹ mọ̀ jẹ́ hmm. ajá àbálẹ̀ ìròyìn ni láti inú àwọn òwe ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní. bàbá ìfọgbà lọ gbà á gbà lọ síbi ìròyìn ò máyì ilẹ̀ ni hmm. kò ti síde. Ah, eh, takẹsẹ náà ní sẹlẹ òjò òwú. òjò lóró eh, náà mú di òjò lóró ẹ̀yọ́ mú lẹ̀ ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ó yá gbé. Eh, nítorí pé a ti kọ́ ọ nífá tí eh, ìbátẹ̀lẹ̀ ń tó wíwù ajẹ́pẹ́ ń tá a kọ́ ajẹ́pẹ́ ń tá a kọ́ kò sí sẹ́nu yìí ilé ìtẹ̀ ẹ̀já ó yàn mo fẹ́ fi gbé fi hàn pé o ti kọ́ sí o ti mọ̀ṣẹ́ náà ni. ok o fẹ́ jẹ́ kí n mọ̀ pé ó ó ó mú yẹn. àti tí ò ń fa ó sì ti di ó ti dán máa wo ti dán máa wo torí náà wọ́n wàá kà á wọ́n lè mọ̀ pé iṣẹ́ ti dáhùn lára rẹ̀. kábíyèsí olódùmarè ìròyìn umahi ni wọ́n kọ́kọ́ kà ẹ ìròyìn umahi ni sẹẹri gómìnà ti ìpínlẹ̀ Ebonyi ẹ Dave Umahi ilé ẹjọ́ ti ní kòǹde lórí àga tó wà àti igbákejì rẹ̀ o hmm. àti àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ebonyi mẹ́rìndínlógún tí wọ́n jọ kọ̀ pàkọ́ sí ẹgbẹ́ tí wọ́n lò láti dìbò wọlé ní ìpínlẹ̀ ìbọ̀yè èyí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àìjẹ méjìlá bá làdé ẹ̀ǹdé hmm. lórí àgàtẹ̀ wà ń bẹ̀ wọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ọjọ́ ìṣẹ́gun Tuesday àná ṣe ni wọ́n fò fáyọ̀ fún ìdájọ́ tó bòde ní ilé ẹjọ́ gíga ètò wà ní Àbújá tí ó ń sọ wípé kí gómìnà tó wà ní ibẹ̀ gómìnà Dave Umahi kóńdé kúrò lórí àga ọ̀ látàrí èyí ò lẹ́yẹ ọ̀sọ́kà ní ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ni wọ́n ti yan Ìdúmà Ẹ̀ǹwò Ìgárìwé gẹ́gẹ́ bí ẹni tí ó rọ́pò Dave Umahi gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ebonyi gẹ́gẹ́ bí gbogbo ń tó ṣẹlẹ̀ yìí látàrí ìdájọ́ tó wáyé ní ilé ẹjọ́ ga tó wà nílùú Àbújá tó yẹ àgámọ́ Umahi ní ìdí àti igbákejì ẹ̀ Kelechi Ugwe wípé kí wọ́n dé kúrò lórí àgàm tó fi kan àwọn ọmọ inú ilégbìmọ̀ asòfin mẹ́rìndínlógún sixteen lawmakers ti ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ ẹ̀bọ̀yì tí gbogbo wọn tí wọ́n rọ́ọ̀rì kóònù PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n mọ̀ kéde ẹni tí wọ́n yàn láti fi jùrọ̀ Umahi èyàn arákùnrin Ìgáríwé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP dókítà Ìyọ̀chà Ayọ̀ ló ní ìpinnu yìí náà lọ tẹ̀lé ìdájọ́ tí ilé ẹjọ́ ga tó gbé kalẹ̀ nílùú Àbújá tó yẹ àgámọ́ Umahi nídìí àti igbákejì rẹ̀ Kelechi Igwe ó ń sọ fún àwọn oníròyìn wípé ọ̀gbẹ́ni Fred Udeogu làwọn tún yàn gẹ́gẹ́ deputy governor báyìí látàrí eléyùn wọ́n sọ fún àjọ lómìnira tó ń ṣe kọ̀kárí ètò ìdìbò INEC pé wọ́n fún ọ ní sàbùkè pé ẹ̀yin iná ni iṣẹ́ kan báyìí certificate of return ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá tó jẹ́ ti ilé ẹjọ́ gíga àjọba àpapọ̀ ni ó gbé ìdájọ́ kalẹ̀ tó pàṣẹ fún Umahi àti Igwe pé kí wọ́n dìde lórí àga tí wọ́n wà ó gẹ́gẹ́ bí gómìnà àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ ẹ̀bọ̀yì látàrí wípé ìbò tí wọ́n dì ẹgbẹ́ PDP wọ́n dì fún o kì í ṣe èèyàn ni wọ́n di ìbò náà fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP látẹnu ẹni tí í ṣe alága wọn ó ṣe àlàyé o pé àti Umahi ni o àti igbákejì rẹ̀ pẹ̀lú àwọn asòfin mẹ́rìndínlógún nínú ah, ìpínlẹ̀ ẹ̀bọ̀nyì yìí pé orúkọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n lò láti fi dìbò wọlé lọ́dún 2015 nígbà tó tún yá lọ́dún 2019 ni wọ́n tún lò láti fi dìbò tí wọ́n sì wọlé ṣùgbọ́n o ala àwọn ọmọ nǹkan tí wọ́n rí tí wọ́n fi ya bàrá kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP lọ sí APC ní November 17 lọ́dún 2020 wọ́n ní eléyìí kò bójú mu àìsí ìjẹ́ méjì lábá àlàdé kan ló yẹ kí wọ́n fowó ọwọ́ mú bẹ̀ wọ́n ṣàlàyé pé Iyọ̀chà Ayọ̀ ti ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party yìí wọ́n ní àwọn gbé àwọn èèyàn yìí lọ sí ilé ẹjọ́ ni táwọn sì fa APC sírìn àti INEC náà nínú ẹjọ́ èyí tí àwọn pè wọ́n ń ṣe àlàyé wípé n táwọn béèrè lọ́wọ́ ilé ẹjọ́ ni pé kí wọ́n sọ fún wọn pé wọ́n fi ipò àwọn sílẹ̀ o torí pé ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n lo àǹfààní láti dìbò wọlé ni wọ́n sọ pé àwọn ti kọ̀yìn sí báyìí látàrí eléyìn o wọn wàá lè mọ́ wà níbẹ̀ kí wọ́n tún máa jẹ lọ gẹ́gẹ́ bí gómìnà àti igbákejì tó fi kan àwọn ọmọ inú lẹ́gbọ̀n asòfin ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní adájọ́ ńgbà tí ó máa gbé kalẹ̀ wọ́n ní ìbò tí wọ́n dì lákòókò tí wọ́n fi wọlé òun ìbò kànjàn ẹgbẹ́ òṣèlú lónìí o wọ́n ní kì í ṣe ẹni tó gbàpò tí láti dìbò látàrí eléyùn òbítíbitì ìbò èyí tí wọ́n dì fún ọ ní March 9 ọdún 2022 yìí ní ìpínlẹ̀ ẹ̀bọ̀yì wọ́n ní PDP ńlónìí o látàrí eléyùn kéwòǹde lórí àga ó ti wá sọ fún ọ wípé ẹgbẹ́ òṣèlú tí ò ṣe kò lè máa jẹ níbi tí ò ti ṣe ọ wọn ní látàrí èèyàn kí ẹgbẹ́ òṣèlú APC kọ́ máa fọ́ mú wọn àmọ́ káwọn náà kí wọ́n yọ̀ǹda orí àga èyí tí wọ́n jókòó sí ní ibẹ̀ ní ìgbẹ́jọ́ ọ̀hún bó ṣe ń tẹ̀síwájú wọn ní adájọ́ ó pàṣẹ fún INEC èyàn àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò pé kí wọ́n gbé ètò ìdìbò míì bóde fún àwọn ẹkùn ìdìbò léyìí tí àwọn asòfin mẹ́rìndínlógún tí wọ́n ti dìbò tí wọ́n wọlé láàrin oṣù mẹ́ta ní àkókò tí ìdájọ́ ẹ̀ tó bọ́ síta. agbóṣèlú náà la sì wà. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ a lọ sí ọ̀ṣun gbà náà ah. bó o la ṣe ṣe tí èèyàn mẹ́ta ó dúró méjì méjì ọ̀nà wo lágbà tí àgbò méjì ó fi mu mi ní koto. Hmm. káì ó díìpù gan o nípínlẹ̀ ọmọlúàbí ẹgbẹ́ PDP wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú wọn láti fa ọmọ oyè kalẹ̀ ọmọ oyè méjì nínú ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n fà kalẹ̀ ìròyìn ọ̀rẹ́ o bẹ́ẹ̀ bá ní ká bíi ti ń rí wa bíi ti ń rírè nínú ìròyìn ọ̀hún sẹ́nitọ̀ adémọ́lá adélékè àti dọ̀tún babáyẹmí ni olùdíje ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ nínú ẹgbẹ́ pdp lẹ́yìn tí wọ́n ṣètò ìdìbò abẹ́nú wọn láti fa ẹni tí ó ṣojú ẹgbẹ́ gbàṣíà ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún tá a wà yìí wọ́n ní kóńkójàbele ìlànà kálukú lómi ṣe tiẹ̀ òun náà ni igun méjèèjì nínú ẹgbẹ́ PDP Ọ̀ṣun ni wọ́n fi fa ọmọ oyè kalẹ̀ igun àkọ́kọ́ faction àkọ́kọ́ lábẹ́ olórí wọn ọ̀gbẹ́ni Sunday Bisi àwọn lọ́ọ́ rèé ṣe ètò òdìbò abẹ́nú fa ọmọ oyè kalẹ̀ governorship primary tiwọn ní ibùdó tí wọ́n ń pè ní Òṣogbo City Stadium pápá àṣeré tí ń bẹ lóṣogbo igun míì eléyìí tí Wálé Òjó tó léwájú rẹ̀ Wálé Òjó faction àwọn ló rèé ṣe ètò òdìbò abẹ́nú primary tiwọn ní Wokdiv Center tí ń bẹ ní Òṣogbo nígbà tí wọ́n wàá máa kéde ẹni tí ó olúborí ní Òṣogbo City Stadium tiẹ̀ ẹni tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Senator Lawrence Ewuru Japo tí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ tí ó ṣe kò kárí ètò ìdìbò abẹ́nú primary governorship primary fún PDP Ọ̀ṣun ńgbà tí ó kéde ó ní Senator Adeleke ti jáwé olúborí pẹ̀lú ìbò eléyìí tó lé ní ẹgbẹ̀sán àbàtẹ̀ one thousand eight eighty seven votes láti fi jáwé olúborí nígbàtí Fatai Akínbádé Akin Ògúnbíyí àti Babayẹmí táwọn ò ní ìbò kankan tóróró odo lọ́bàdé ọ̀gbẹ́ni sanya Omirin wọ́n ní ìbò mẹ́rin lòun ní nínú tí wọ́n kéde ní o àmọ́ ní primary tí wọ́n dì ní Wokdiv Center ní Òṣogbo olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tó kéde èsì ìbò ń bẹ̀ Adélani Àjànàkú ní ìbò eléyìí tó kù díẹ̀ kó tó ẹgbẹ̀rún méjì one thousand nine hundred and seven òun náà ni gbogbo ìbò tí wọ́n dì nígbà tí ìbò mẹ́tàdínníọgbọ̀n ó ṣòfò dànù kò ní túmọ̀ àjànàkú kéde pé omírin ní ìbò mẹ́rìndínlógún ògúnbìyí ní ìbò mẹ́tàléníogún akínbádé ní akínbádé ò níbò kódà ntí wọn kọ síbi tí mò ń rí o ó jẹ gbèsè ìbò ní minus twenty eight bó o ló ṣe rí wọn kọ́ ni délé adélékè ó jẹ gbèsè ìbò ní minus thirty two nígbàtí babayẹmi ní ìbò tí ó jẹ́ ẹgbẹ̀ ẹgbẹ̀sán ó dín díẹ̀ one thousand seven eighty one òun náà ni ó ní òun sì ni ẹni náà tí wọ́n nawọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó ṣojú ẹgbẹ́ PDP lọ́sùn gbé àpótí ìbò igun méjèèjì faction méjèèjì ni wọ́n ti kọ́kọ́ ń tàporó gan láàrin ara wọn lórí okọ̀ àwọn olùṣojú dìbò delegate nígbàtí ètò ìdìbò ń fẹ́ bẹ̀rẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní kálukú padà lọ yáná láàrò ìyá ẹ̀ ní orí ìbò ọ̀hún ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀pọ̀ ìròyìn méjèèjì náà ní káwọ́ pé àwa la wọlé ẹgbẹ́ PDP Ọ̀ṣun ó ti fa ọmọ oyè méjì kalẹ̀ tí ó dupò sojú ẹgbẹ́ PDP nínú ìbò gómìnà tí ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹ fẹ́ kà dáadáa ẹ lọ gba balance ẹ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ vendor ẹ béèrè fún ìwé ìròyìn punch ojú ìwé kejìlélógún ìwé ìròyìn ní kẹ́ ẹ lọ ká ìròyìn mọ́. látinú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n ti mú eléyìí ká ìròyìn láti ọ̀dọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ni o ó ti pàṣẹ ọ pé gbogbo àwọn ọkọ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé ti bẹ láwọn àgọ́ ọlọ́pàá ẹ̀túlẹ̀ fáwọn oníǹkan ọ̀ bẹ́ẹ̀ ni ojú ìwé kejìdínlọ́gbọ̀n ti Nigerian Tribune ńlọ́wà ìpẹ́tù àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Usman Alkali Baba ni ó ti pàṣẹ báyìí wípé lẹ́yìn ọ̀sọ́ka ni gbogbo àwọn ọkọ̀ tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tó wà nínú àwọn àgọ́ ọlọ́pàá àbí àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n gbé kúrò ní ojú ibi tó jáàmù sí tàbí àwọn ọkọ̀ tí ò lóko nínú ìwé ìjọba unregistered uh, vehicles pé kí wọ́n túlẹ̀ báyìí wọ́n palẹ̀ wọn mọ́ kúrò láwọn àgọ́ ọlọ́pàá tó wà lórílẹ̀‐èdè nàìjíríà èyí ló wà nínú àtẹ̀jáde kan èyí tí alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà CSP olúmúìwá adéjọbí tó fi síta gẹ́gẹ́ bí àtẹ̀jáde òun ṣe ń sọ wọ́n ní àṣẹ yìí náà ló bọ́ síta látàrí ti ìlànà tí ò bójúmu tí wọ́n ń gbà láti máa gbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti de ẹgẹrẹmìtì àti nǹkan tí ò bójúmu ní àwọn àgọ́ ọlọ́pàá ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pé ó ti ń tàbùkù àwọn ibi tó jẹ́ iléeṣẹ́ àwọn agbófinró wọ̀nyí wọ́n ṣàlàyé pé ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè ti wá korojú ṣe àwọn ìlànà tí wọ́n ń gbà tí wọ́n kàn ń kó àwọn ọkọ̀ jọ láì jẹ́ wípé wọ́n jẹ́ ọgbà mẹkáníìkì tí wọ́n ti ń tún ọkọ̀ ṣe mẹ́ wọ́n ní àwọn ọkọ̀ tí wọ́n bá gbà lọ́wọ́ ibi tí ìwọ̀ tó bá ti wáyé tàbí àwọn ọkọ̀ tí èèyàn méjì ń ṣe fanfà lórí rẹ̀ tí ẹni tó sì ní tó ti fojú hàn tí wọ́n ti mọ̀ pé lágbájá èló ni ọkọ̀ yìí àti wàá gbà padà ìlànà tí wọ́n gbé countdown látàrí ó ti wá di tìpẹ́tìpẹ́ ntìrán tí ò fún wọn lọ́wọ́ pé ẹ máa jẹ́ látàrí hmm. èyí o wọ́n ní ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ló ti wá sọ pé gbogbo orú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ irúfẹ́ ìlànà tó kọ́ gbà tẹ́ ẹ fi gbẹ́sẹ̀ lé tó fi wà ní àgọ́ ọlọ́pàá ẹ tètè tú wọn lẹ̀ báyìí kó ní ẹlẹ́rù ọ̀wá agbẹ́rù rẹ̀ kó o ti fa ìdójútì. <laughs> sinimá ojoojúmọ́ sínú ojoojúmọ́ nílò àríre mọ̀ sí. àbí jàre àwọn sọ fún àwọn tó àwọn DPO ọ̀gá ọlọ́pàá káàkiri pé gbogbo ìlànà tẹ́ bá gbà ẹ tètè mọ̀ tẹ́ bá ṣe kí gbogbo àwọn ọkọ̀ tó ẹ tẹ kódà bẹ́ẹ̀ bí tọ́ àdàbí ìgbà tí. ẹ ń ta all right ẹ̀yin èèyàn wa gbogbo àwọn ìròyìn tí a ti ń kà látòrí àkòrí débi àlàyé èwo ló interest yín ná bí àṣẹ ilé ìbò mo rí i pé àwọn èèyàn ò tí ì ráàyè darapọ̀ mọ́ wa níkànnì ayélujára ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ Facebook live Fresh FM tó nǹkan ó yá mm. ẹ wọlé báyìí ẹ wọlé ẹ wọlé ẹ gbórí wọlé mm, mm. ẹ wọlé ẹ wọlé yes ẹ jẹ́ lálàfibọ̀ láà máa fi ṣe bí wọ́n bá ṣe ń ka ìròyìn ṣó náà láà máa mú àwọn kọ́mẹ́ǹtì yín a mọ̀ mú lọ́kọ̀ọ̀kan kà sétí àwọn tí ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ẹ ṣeun ẹ wá ṣíà ẹ o ẹ má dàgbọ́ o ẹjẹ́ àsáré lọ sójú ìwé kejìlélọ́gbọ̀n page thirty two ìwé ìròyìn ti Vanguard tó jáde fún tòní ìròyìn òṣèlú náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ pàápàá bó ṣe ní í ṣe pẹ̀lú wàhálà òṣèlú fẹ́rẹ́fẹ́ kan tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ APC lásìkò yìí lórí rògbòdìyàn inú ẹgbẹ́ APC Bello ṣeéṣe kó di adelé alága gbogbogbò acting chairman fún APC èyí ò ńgbà tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ bá ń jókòó ní ọjọ́ tísídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹgbẹ́ òṣèlú tí ń ṣèṣàkóso lókè ní orílẹ̀-èdè wa nàìjíríà ó dàbẹ̀ ń pé dedene àti dedene ẹ̀nẹ́ kò fẹ́ mú yes fún wọn ní àárín ara wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí o ń bí ọjọ́ ajé monday ìjẹta òun náà ni gómìnà abubakar bello gómìnà ìpínlẹ̀ niger ló kéde pé òun ti di adelé alága o acting chairman fún ah, ẹgbẹ́ apc tẹ́ ẹ sì mọ̀ wípé bú ní òun náà ni wọ́n fi ṣe adelé alága tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kó sì tó di àná òun náà ni ẹgbẹ́ APC ti kéde o ọjọ́ tí àwọn ó ṣe ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òun eléyìí ti ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta March twenty sixth ọdún twenty twenty two yìí èyí hàn national conference wọn àmọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjẹta yìí àwọn olóyè òṣèlú àtàwọn èèkàn tọrọ ẹgbẹ́ kan gbọ̀ngbọ̀n nínú APC ní ha ṣé kinní yóò ní di wàhálà báyìí pàápàá ṣé kò ní fẹ́ẹ́ ṣèpalára fún ìpàdé àjọ ńlá National Convention APC tí wọ́n ti mú ọjọ́ fún lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o àmọ́ wọ́n lọ tààrà gẹ́gẹ́ bí tí èmi ń kà yìí ní inú ìwé ìròyìn Vanguard àwọn tọrọ ẹgbẹ́ kan wọ́n lọ tààrà sí inú ìwé òfin ẹgbẹ́ ní abala ìkẹtàlá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé kalẹ̀ lọ́dún 2014 wọ́n ní ìgbìmọ̀ aláṣẹ ló láǹfààní láti jáwé sóbì falẹ̀ mọ́ àwọn ọ̀rọ̀ tó bá ṣe kókó gbé e síwájú àwọn ọmọ ẹgbẹ́ kó sì di ìtẹ́wọ́gbà wọ́n níbi tí ń bẹ nínú ìwé òfin nu àmọ́ ẹnìkan tó jẹ́ ìkànkùgbò ẹgbẹ́ APC tó yọ ọ̀rọ̀ sọ fún Vanguard tó ní kí wọ́n mọ̀ dáa kan ló ṣàlàyé pé ìgbìmọ̀ afúnṣọ́ tí à ń sọ yìí ó ní agbára ó ní agbára láti lo gbogbo àṣẹ fi yọ bú ní eléyìí tí eh, wọ́n bá rí wípé ìgbésẹ̀ àti ìlànà búni kò mú yes onílù òní fẹ́ ó tù àmọ́ kí mọ́tàn yín ẹ sọ fáyé kí wọ́n gbọ́ nbi gbogbo tí wọ́n ti ń gbọ́ pé ìpàdé àjọ ńlá APC ìlú egúngún ìbá toro àwọn èèyàn kan ìbá lè gbá eégún lójú kí wọ́n lè ta òṣàláyà yóò wáyé bá a ti ṣe kọ̀wé ẹ̀ èèbó ńlá rùgùdù kan ni wọ́n fi gbé kalẹ̀ sacrosanct ìròyìn yẹn ó sacrosanct sacroba Sakorova lójú ìwé ìkejìléníọgbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ gba balance yín now. ìròyìn láti inú ìwé ìròyìn ti Nigerian Tribune ojú ìwé lèmi sì tún wà ọ́ ojú ìwé kẹfà ni mo jókòó kà ń bẹ̀ tẹ̀rẹ̀ wọ́n ní àwọn tó fẹ́ wọkọ̀ bàálù àgàrà ti dá wọn ka àwọn pákọ́kọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ iná lọ́wọ́gi lérìn tí wọ́n fẹ́ rìn báyìí kí ló fà á o wọ́n ní epo tí bàálù ọ̀rọ̀ sọ́kọ̀ ńlọ wọn o ńṣe ni ọ̀rọ̀ dojúrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ tẹkọ̀ létí lórílẹ̀‐èdè nàìjíríà jáde tàbí láti nàìjíríà bọ́ sí orílẹ̀‐èdè nàìjíríà bákan náà ní àná òde yìí ni o ní àkókò tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn tó fẹ́ wọ ọkọ̀ bàálù iná ni wọ́n kàn jókòó gbo tí wọ́n ráǹfààní láti wọ ọkọ̀ náà torí kíni wọ́n ní wọ́n sọ pé owó epo èyí tí bàálù ń lò ó ti gbẹnu sókè èyí tí wọ́n pè ní jet a1 aviation fuel yàtọ̀ sí pé epo yìí wọ́n gógó wọ́n ní kó tó di pé ó di àná iná ni ìròyìn ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó ń rí sí ọkọ̀ òfurufú yìí wípé epo tí wọ́n rọ̀ sí bàálù ó ti gbéra sọ kúrò níye tí wọ́n ń ta ọ̀ wọ́n ní báyìí o láwọn ibì kan pàápàá ní ìpínlẹ̀ èkó wọ́n ní ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín kan náírà five hundred and seventy nine naira ni wọ́n ń ra per ní èkó wọ́n ní ní Àbújá wọ́n ní five hundred and ninety nine naira nígbà tó sì jẹ́ pé ní Port Harcourt àti ní Kano wọ́n ní ẹgbẹ̀ta àti méje náírà ní six hundred and seven naira per litre ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó jẹ́ ti ọkọ̀ òfurufú yìí náà ni wọn ò rí epo yìí rà torí pé owó ó ti wọ́n gọbọi débi pé agbára wọn kò gbé torí pé wọn ò ní fẹ́ fi owó kún owó lè tọ́jú àdéhùn àti àwọn èrò tó fẹ́ wọ bàálù gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàálù tó jẹ́ ti ìgboro lórílẹ̀‐èdè nàìjíríà ti ń rìn káàkiri láti ìpínlẹ̀ kan bọ́ sí ìpínlẹ̀ míì wọ́n ní náà ni ó jẹ́ pé àwọn tí ń ta epo wọ̀nyí wọ́n lọ tẹ́ wọn lọ́rùn kí wọ́n tà á fáwọn tó jẹ́ bàálù tilẹ̀ òkèrè ju kí wọ́n máa tà á fáwọn tó jẹ́ tiwa ní àhín ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ lọ hmm, o bá fẹ́ wọ̀ ní àwọ̀ eh, náà ni ẹ̀yin dẹ̀ lè mọ̀ wọ bàálù náà ni bàtà rí nǹkan mi wọ̀ mọ́ bàálù yes tá a sì ní egbé ó ṣe rí nìyẹn ẹ̀yin èèyàn wa kí ni mm-hmm. wò mí re o kọ́lọ́hún ó wù ọ re èèwọ̀ ah. wá ní ìmọ̀jú. <laughs> àánú ẹ̀ ní ìṣèlú ìpè ibi tó ibi ẹ wá lẹ̀ ń lọ́hùn o sì lẹ́ẹ̀fẹ́ ẹ ẹ ká gbà èèyàn wa lórí Facebook live Fresh FM àwọn èèyàn ti fi iṣẹ́ ṣọwọ́ síbẹ̀ lóníranran bẹ́ẹ̀ ni bá a bá sì ká bí ìgbà tí a fi dùn ín ni káyọ̀dé mákindé ó ti pẹ́ tóun ti fiṣẹ́ ṣọwọ́ òun kí a káàbọ̀ ni hmm. paul òjó ọlọ́run pọ̀ kánò lẹ ti ń pè wáyé ẹ bá kí emir ní kánò orí yomi simon oni ní ọlọ́run kó ṣe dáadáa fún fresh fm àmín adégoróyè adédàmọ́lá wọ́n ní ẹ alhaji salami àti dr faleke zubairu tajudeen sakoto làwọn ti ń pè gbẹ̀ngà mazdin wọn kí wa taiwo ọlọ́run dá mi ọlọ́run ló dé mi náà ló sì dá bọ́ládé bàbá bọ́ládé bàbá abọ́ládé dr faleke ẹ ok um, láti manchester ilẹ̀ gẹ̀ẹ́sì alájà farida martin alájogun ah, ìyàwó bàbá Joseph alájogun nu ẹ káàárọ̀ láti Manchester o Adédèjì Adésọjí I never knew both of you could be this entertaining English wọ́n ní on banta wọ́n láwọn fẹ́ràn banta rẹ̀ Ọlọ́run ní hmm. padà ṣe banta rẹ̀ bàtàbàtà ẹ̀yìn títí láyọ̀ Alábí àwọn náà kí ọ. yes Akindele Faith the lawmaker in Abuja need to sit down ah, wọ́n ń jókòó sófin náà ni èwo tó ní sit down <laughs> wọ́n ti jókòó already kí wọ́n sì ṣe òfin tí wípé ẹnikẹ́ni tó bá ti darapọ̀ tó bá fi orúkọ ẹgbẹ́ òṣèlú kan tó fi gbàrà wọ̀ tó wá kó ń bẹ̀ nílànà ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó wá di gìbùkù ó ní kí wọ́n dá sẹ̀ríà fún wájú òfin ara àwọn nǹkan tí ẹ fi ṣọwọ́ sí wa nù àní ká fi jẹ́kẹ́yìn náà mọ̀ pé àmọ̀ pé wà ń bẹ̀ wà ń bẹ̀ o àmọ̀ àkàn fi yín dógò síbẹ̀ àní ẹgbàá ròdàn síbẹ̀ o ẹ tẹun tẹun bí ojú ọ̀nì ẹ wá jẹ́ àlọ́ báyìí níbi ìròyìn tí ọpọ́n sún kàn inú ìwé ìròyìn Vanguard náà látún ti mú nǹkan mọ̀ ń ṣe o ọlọ́run ọba ìdùmarè kó ṣàánú lójú ìwé kẹfà Vanguard fún tòórọ̀ yìí ah, wọ́n ní ìfẹ̀míṣòfò tún ṣẹlẹ̀ nígbàtí àwọn karambà ní ajàlúlógún tá a mọ̀ sí bandit yìí tí wọ́n pa èèyàn mẹ́ìnlé èèyàn márùnlé ní ọgọ́ta sixty five wọ́n sì jí àwọn èèyàn kan gbé náà ní ìpínlẹ̀ Niger wọ́n ní ńṣe ni ọ̀rọ̀ tún di páàhé ní ìpínlẹ̀ Niger ní àná nígbà tí ìròyìn tún jà bí ìjìwọ̀ ló pé ó kéré tán àwọn èèyàn márùndín ní àádọ́rin sixty five òun náà ni wọ́n jí gbé lọ nígbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ alágbègbè jagbègbè tá a mọ̀ sí local vigilante tí wọ́n ké sáwọn tí wọ́n jẹ́ agbófinró pé nǹkan tún ti rọ́ lu àwọn o láwọn agbègbè kan pàápàá ní ìpínlẹ̀ Niger àti ní ìpínlẹ̀ Kebbi wọ́n ní láti ọjọ́ Sunday òun náà ni wàhálà tí à ń sọ yìí ti bẹ̀rẹ̀ láti ìjẹrin òun náà ni wọ́n ti ń fi ẹ̀mí ṣòfò láwọn agbègbè bíi Tonga Magajiya ní ìjọba ìbílẹ̀ Rijau ní àwọn abúlé àtàwọn ìletò tó sopọ̀ mọ́bi adákan Sakaba local government bákan náà ní kébí ọ̀rọ̀ yọ wọ́n lẹ̀ wọ́n ní ṣe làwọn karambà ní adìmọ́jẹni gbẹ́rù yìí ní ọ̀sà ń fẹ̀mí ṣòfò ní Sakaba yìí tí í ṣe abúlé kan tí ó jẹ́ ẹnubodè pẹ̀lú ìpínlẹ̀ Niger àti Kebbi tó so àwọn méjèèjì pọ̀ wọ́n ní mọ́júmọ́ Sunday àìkú sí ọjọ́ ajé wọ́n ní wọ́n ṣe àwọn èèyàn kan náà ń búṣẹ́ kọjá àfẹnuròyìn gbà ó tún di ọjọ́ ajé Monday ìjẹta náà ẹnìkan tó dákọ rẹ̀ bíi Sulaiman tó jẹ́ olórí fún ikọ̀ ẹ̀ṣọ́ àdúgbò tí wọ́n ń pè ní Yansakai wọ́n ní ó ṣàlàyé pé a ah, a ah, àwọn tí à ń pè ní bandit yìí ó kéré tán wọ́n fẹ́ẹ́ pa ju ogójì èèyàn lọ ó ní wọ́n sì kó àwọn kan tí wọ́n torí wọn bọ́gbó náà dásìkò yìí a lè sọ bí wọ́n gbé wọn lọ ìròyìn yẹn pé ọlọ́run ṣàánú o ọlọ́run ṣàánú o ọlọ́run ṣàánú o ìyẹn là ń kígbe lọ́wọ́ látúrí ìròyìn míì lábẹ́ ẹ̀ wọ́n ní àwọn agbésùmọ̀mí terrorist ó pa àwọn èèyàn méjì wọ́n sì gbé àwọn ìránṣẹ́ ọlọ́run láti ìjọ catholic wọ́n gbé wọn àti àwọn mẹ́ta míì ní kaduna kaduna lélẹ́yìn ó ti ṣẹlẹ̀ ó kéré tẹ méjì ni wọ́n tún dẹ̀mí wọn légbodò nífọ̀nàfọ̀nṣu nígbà tí wọ́n sì gbé ìránṣẹ́ ọlọ́run Catholic Reverend Father Joseph Akeke wọ́n ní wọ́n ti gbé wọn lọ síbi tẹ́nikẹ́ni ọ̀mọ̀ báyìí àwọn agbésùmọ̀mí tí à ń sọ yìí ni wọ́n ní wọ́n yabo abúlé kan kódéńdá tí ń bẹ ní Kaduna àná lélẹ́yìn ń ṣẹlẹ̀ wọ́n ní gbé ẹgbà e wá òun náà ni àwọn èèyàn ń kígbe láàjìn aago méjì àbọ̀ láàjìn òun náà ni wọ́n fáwọn èèyàn lákàmọ́ bá bàjà ní ìlú Kaduna ọlọ́run ṣàmọ̀ ṣàánú èèyàn ni ojú ìwé kẹfà Vanguard ní ìròyìn yẹn ló ti ń kegbe kọ́lé àbíyamọ o bẹ́ẹ̀ bá débẹ̀ gba balance ẹ̀. nínú ìròyìn eléyìí èyí tí wọ́n kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ wọn tó fa ìbínú yọ lánàá òde yìí o tí wọ́n sì gbégi dí ojú ọ̀nà Àbújá òpópónà ìtọ́wọ́ láti ìpínlẹ̀ Ògùn bọ́ sí mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó wá sílùú Ìbàdàn àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ àbúradà National Association of Nigerian Students NANS ní àná òde ìtíṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday wọ́n tún fa ìbínú yọ tí wọ́n sì gbégi dínà Àbújá ìpínlẹ̀ Ògùn jásímọ́sọ̀sẹ̀ Èkó sílùú Ìbàdàn ní àná yìí bẹ̀rẹ̀ láti ọwọ́ nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ wọ́n ní àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ yìí òun náà ni wọ́n tún ké sí ààrẹ wa Muhammadu Buhari pé tí apá ọ̀bá ṣe é sán èèyàn àmọ́ kà lérí pé ó dàbí ẹni pé ààrẹ wa kò mọ ojútùú nǹkan tó fẹ́ ṣe lórí ìyanṣẹ́lódì àwọn asuu tó sì mú ìyà jẹ àwọn táwọn jẹ akẹ́kọ̀ọ́ láti nǹkan bí ọwọ́ aago mẹ́jọ òwúrọ̀ ni wọ́n sọ pé agbègbè redemption camp tó wà ní mòwe ni àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n parojọ sí tí wọ́n sì ń kọrin arò pẹ̀lú àwọn ìwé pélébé pélébé léyìí tí wọ́n kọ nǹkan sínú rẹ̀ tí wọ́n sọ pé kí ASUU kọ́dà kò jọ kọ́mọ̀ bá ọjọ́ ọ̀la àtàwọn jẹ́ ọ̀ ìgbésẹ̀ yìí náà ló fà ọ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ni ò lè lọ òun ká kò dúró sójú kan náà ni tí agara sì bẹ̀ sí dá àwọn èèyàn fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ wọ́n ní ọpẹ́lọpẹ́ DPO tí ó wà ní mòwéhùn àti àwọn míì tí wọ́n jẹ́ ìkan ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n lọ pẹ̀tù sọ́kàn àwọn akẹ́kọ̀ọ́ ìpè ẹ̀dá kan ẹ̀ wò ó ń dábàá fi wọ́n bàjẹ́ oníbà àti iṣẹ́ ọ̀ ṣẹ̀rí ẹni tí í ṣe alága àwọn akẹ́kọ̀ọ́ NANS ní ìpínlẹ̀ Ògùn Damilọ́lá Simeon ó sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n san tí wọ́n bá jẹ àṣù àbí èwo ni wàhálà ojoojúmọ́ tí ó sì mú akùdé bá ẹ̀kọ́ tàwọn lórílẹ̀-èdè yìí wọ́n ní àwọn tí wọ́n wà káàkiri ilé ẹ̀kọ́ ga yunifásitì lórílẹ̀‐èdè nàìjíríà wípé ìlànà táwọn ń gbà táwọn fi ń kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìrora ni bọ́lọ̀ ń bá jẹ́ káwọn tiẹ̀ parí ẹ̀ lójú ọjọ́ torí pé ìyanṣẹ́lódì gbọmọgbọmọ kì í jẹ́ kí ètò ẹ̀kọ́ àwọn kọjá gaara kí ló dé tí ìjọba ọ̀sán tó jẹ àwọn asuu pé gbogbo àwọn wàhálà èyí tí wọ́n ń dá sílẹ̀ yìí ó ń fa àkóbá fún ẹ̀kọ́ àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ síwájú ẹni tí í ṣe alága wọn ní ìpínlẹ̀ Ògùn Damilọ́lá Simeoni ó sọ wípé gbogbo àwọn nǹkan tí máa ń pa wọ́n pọ̀ tí ìjọba ọ̀bá tí èèmọ̀ bí ó ti yanjú rẹ̀ bí ọ̀bá wọ̀ kí àwọn tí wọ́n wà lórí àga ìṣàkóso wọn kú òmẹ káwọn míì kí wọ́n gba ipò lọ́wọ́ wọn pé dandan kọ́ la fi darí ìlú tọrọ báyìí ti fọ́jú pọ̀ bí ọ dojúrú bí ẹsẹ̀ télọ̀ báwọn wọn ni ẹni ọba lè ṣe ìlà ké sí kámọ́ ò fi ìtìjú kámọ́ fi kárùn. Hmm. Hmm ajá àbálẹ̀ ìròyìn ó ń tẹ̀síwájú níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine lójú ìwé ìkẹtàléní ogún page twenty three punch ìròyìn wà ń bẹ̀ pé gómìnà Udom Emmanuel ti Akwa Ibom ó kéde ìgbàṣẹ́ lọ́wọ́ olùdámọ̀ràn pàtàkì tí wọ́n fòye ń dá lọ́lá honorary special adviser náà ni o lórí ọ̀rọ̀ tó kan àwọn èèyàn lẹ́sẹ̀ kòkó lórí grassroots mobilization elder enafiok ekefre enafiok ekefre ti wá fẹ̀sùn kan gómìnà tó gbaṣẹ́ lọ́wọ́ pé gómìnà onímọ̀ tara ẹni nìkan ìjọba igúnnugún ni wọ́n ń ṣe tí wọ́n pé àwọn ń ṣèjọba gẹ́gẹ́ bíi gómìnà ìròyìn pé kí ló lè tó yìí ẹ gba ìròyìn yìí ní fẹ́rẹ́fẹ́ gómìnà Udom Emmanuel ti ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní ó ti kéde pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n fi ṣe olùdámọ̀ràn pàtàkì oyè ìdánilọ́lá ni o honorary special adviser lórí ọ̀rọ̀ tó kan àwọn èèyàn lẹ́sẹ̀ kòkó grassroots mobilization alàgbà enefiok ekefre wọ́n ní lọ́gán tí wọ́n kéde ẹ̀ nínú lẹ́tà kan eléyìí tí wọ́n kọ sí i pé alàgbà ekefre Ah, ibi tí ọlọ́run jọ ràn wá lọ́wọ́ dé yìí a máa pàdé ayọ̀ Ebenezeri ìtumọ̀ èyí tí ń ṣe bí ìní ọlọ́run lọ́ràn àlọ́dé lórí iṣẹ́ tọ́pa wá pọ̀ ìdùnnú àti ayọ̀ ni a fi kéde pé ẹ rọra fi ipò tí ẹ wà yẹn sílẹ̀ kí ọlọ́run ó sì bá wa sọ iwájú tí ẹ dojú kọ o wọ́n ní lọ́gán tí wọ́n já lẹ́tà lé lọ ni èkéfèrè náà pé àwọn oníròyìn ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òkò bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí òkò lára òkò tó sọ bí ọ̀rọ̀ òun náà ni pé a mọ̀ pé wọ́n padà gbaṣẹ́ lọ́wọ́ wa àìgbaṣẹ́ lọ́wọ́ wa ṣe á jẹ́ àtìmọ́rú ìjọba tí ń ṣe ìjọba méjì ní ń bẹ ní ìpínlẹ̀ Akwa Ibom ìjọba àkọ́kọ́ ní ìjọba ẹlẹ́dìẹ̀dẹ́ ìjọba ẹ̀kejì ní ìjọba onígunugun ìjọba igun òun náà ni ti èyí gómìnà tọgbàṣẹ́ lọ́wọ́ mi ń ṣe wọ́n ní àwọn oníròyìn tí wọ́n ń tọpinpin kí ló lè fa wàhálà lọ́wọ́ employee àti employer báyìí lẹ́yìn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ employee wọ́n ní ni wọ́n kẹ́fín ni wọ́n ti ń fi mú fínlẹ̀ ìròyìn kí pé à ó dàbẹ̀ pé olùdámọ̀ràn pàtàkì tí wọ́n fòye ń dá lọ́la yìí ńlọrọ̀ ètò pọ̀ pẹ̀lú ẹlòmíì tó fẹ́ dupò gómìnà ní Akwa Ibom ìsì ń fàtìlẹ́yìn ìta gbangba hàn sí i kó tó di pé gómìnà jáwèé lé lọ́wọ́ pé gbà mọ́ ọ lọ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ́ ya ka díẹ̀ ńbẹ̀ torí yín ni o ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé ìkẹtàlé ní ogún punch tó jáde fún ti òórọ̀ yìí. lójú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ ti òní látàrí títú sílẹ̀ tí wọ́n tú Sunday Ìgbòho sílẹ̀ ẹni tí ń gbẹnu sọ fún olóyè Sunday Adéẹmọ tá a mọ̀ sí Sunday Ìgbòho èyàn arákùnrin Yomi Aliu ó ti sọ̀rọ̀ wípé kò sọ́wọ́ ọ̀mọ̀wé Wọlé Ṣóyínká nínú ìtúsílẹ̀ olóyè Sunday Ìgbòho Yomi Aliu onímọ̀ nípa òfin ni tó jẹ́ agbẹjọ́rò fún ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní ilẹ̀ adúláwọ̀ Sunday Adéyẹmọ tí à ń pè ní Sunday Ìgbòho ṣá lánàá òde ìlọsọ àsọyìn ọ̀rọ̀ wípé kámọ́bà àjẹjú ọ̀rọ̀ pọ̀ kò sí ọwọ́ gbajúgbajà òǹkọ̀wé orílẹ̀-èdè wa nínú ìtúsílẹ̀ olóyè Sunday Ìgbòho èyún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó ní yàtọ̀ sí nǹkan tó kọ́kọ́ gba orí àtẹ́gùn táwọn èèyàn ń wí káàkiri ó ní ẹni táwọn ń sọ ní ọ̀jọ̀gbọ́n Wálé Adédìran tí òun náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà tó sì súnmọ́ bàbá àgbà òǹkọ̀wé ní Bánjí Akíntóyè gbàgbàgbà tí wọ́n jọ ṣe iṣẹ́ lórí ìtúsílẹ̀ Sunday Ìgbòho nínú àtẹ̀jáde etí ó fi síta tó ní àwọn fẹ́ ṣe àtúnṣe lórí ìròyìn tó jáde ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran làwọn fẹ́ sọ ọ́ kì í ṣe ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká léyìí tí wọ́n ní kò lọ́wọ́ kankan nínú ìtúsílẹ̀ olóyè Sunday Ìgbòho àmọ́ báyìí o ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ó ti parọ́wà fún àwọn tó jẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè Benin pé kí wọ́n gba olóyè Sunday Ìgbòho láàyè pé kọ́ lọ rèé gba ìtọ́jú nílé òkèrè dáadáa nítorí pé mímúso tí wọ́n múso yìí ó ṣeé ṣe kó ti pa àlàáfíà rẹ̀ lára láti ìgbà tí wọ́n ti tì mọ́lé ní orílẹ̀‐èdè Benin Republic Gani Adams ó tún sọ wípé èèwo ni tó tiẹ̀ ṣe gan tó fi di pé wọ́n dé mọ́lẹ̀ tí wọ́n ò jẹ́ kọ́ lọ torí pé àdá kì í daṣù kọ́ dáràn pé òun ò rí ẹ̀ṣẹ̀ kan gbòógì o tí wọ́n sọ pọ́sẹ̀ wọ́n lórílẹ̀‐èdè Benin kó tó di pé wọ́n fi ìyà jẹ ẹni ẹlẹ́ni ní ìparí ó ní ẹni tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn yìí ìfẹ́ ẹlẹ́ bàbá rẹ̀ iná ló ní èèyàn sì nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè bàbá rẹ̀ kí agara kó tún wàá máa dáa bí irú èyí tí wọ́n fi ojú Sunday Igboho rí yìí. Hmm. lójú ìwé ìkejìléní ọgbọ̀n Vanguard tó jáde fún tòórọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ keje àwọn nọ́rẹ́bù ń bẹ̀ ti sọ fún ìjọba Nàìjíríà kí wọ́n lọ rèé kó àwọn ọmọ Nàìjíríà láwọn ibi kọ́lọ́fín kọ̀lọ̀fín kọ́lọ́fín orílẹ̀-èdè Ukraine níbi tí àwọn ọmọ wa ò tí ì ráàyè jáde àwọn asòfin wa ní House of Representatives ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ keje wọ́n ti rọ mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Godfrey Onyema pé kó dákun kí ó lọ rèé bá àwọn àjọ ìjọba agency ìjọba tọrọ ọkàn kó lọ rèé bá wọn dúnàádúrà o pápápá kí wọ́n jọmọ bí wọ́n ó ṣe lọ rèé bá àwọn aláṣẹ Ukraine sọ̀rọ̀ kí wọ́n lọ kó àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì fara hásà wọn bìkan ní orílẹ̀-èdè Ukraine níbi tí ogun tó ti ń gbóná janjan lásìkò yìí wọ́n ní pàápàá àwọn akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà ti ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tí wọn ò sì mọ bí wọn ó ṣe rìnrìn àjọ ayé wọn lásìkò yìí àwọn aṣòfin ni wọ́n fi ọ̀rọ̀ yìí jẹ̀wọ̀ láàrin ara wọn tí wọ́n sì fẹnu ẹ̀ jóná síbì kan wípé ìpè pápápá urgent call òun lélẹ́yìí sí mínísítà ètò ilẹ̀ òkèrè àtàwọn tó kù tọrọ ilẹ̀ òkèrè Nàìjíríà kàn kí wọ́n mọ bí wọ́n ṣe bá àwọn aláṣẹ Ukraine tọrọ ọkàn bákan náà sọ̀rọ̀ kí wọ́n lọ rèé ṣa gbogbo ọmọ Nàìjíríà pápá àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n wà ní Ukraine kí wọ́n mọ kó wọn bọ o kí ààbò tó dájú ó lè wà fún ẹ̀mí wọn. àbáyé ni honourable Tolúlọpẹ́ Àkàndé Ṣádípẹ̀ tí í ṣe alága ìgbìmọ̀ tẹ̀ kótó lórí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ nídàálẹ̀ Committee on Diaspora tó gbé kalẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun àná táwọn tó kù rẹ̀ náà tí wọ́n sì jíròrò lé e lórí ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mọ ka díẹ̀ kó má bàa ṣe aláìtó fún àtàwa àtẹ̀yìn ni. ọ̀dà látàrí ti ọmọ tó ṣí ọkọ̀ wọ̀ ní ìpínlẹ̀ èkó ọkọ̀ BRT tí wọ́n gbé sá lọ tí wọ́n sì lọ́ọ́ rí gba ẹ̀mí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ wọ ọkọ̀ BRT báyìí iná náà ni wọ́n láǹfààní láti wọ̀ ọ́ torí iléeṣẹ́ yìí wọ́n ti mú àsúrò dé bá iṣẹ́ wọn. àwọn èèyàn ní ìpínlẹ̀ èkó lánàá òde yìí wọ́n ní agaramọ̀ wọn púpọ̀ jù ọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn tó fẹ́ lọ sí ibi iṣẹ́ ní kùtù òwúrọ̀ àná náà ni ẹlòmíín padà sí ilé tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dúró wọn ò rí ọkọ̀ ń pàpàwọ̀ ní àná yìí kí ni tó fà ọ́ wọ́n ní tó fà náà ni ikú ètí ọ̀pá arábìnrin olúwabàmíṣe àyẹ̀wọlé ní ọjọ́ ajé nípasẹ̀ ọkọ̀ BRT èyí tó wọ̀ nígbà ìwé ìròyìn Nigerian Tribune tó lọ sí abúlé ẹ̀gbá níbi tí wọ́n máa kó àwọn ọkọ̀ yìí sí táwọn èèyàn sì ti lọ rèé máa wọ̀ ọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tó yẹ kó gbéra ń bẹ̀ lọ sí abúlé ẹ̀gbá dé Òṣòdì CMS Marina wọ́n ní Paro ní gbogbo bẹ̀ ìlọ́dà ọ̀ àwọn ọkọ̀ tó jẹ́ ti BRT tí wọ́n rí níbẹ̀ kò sí ẹnì kankan tí ó wakọ̀ ńbẹ̀ wọ́n kàn gbé jù sí rònàrònà náà ni àwọn èrò tó fẹ́ wọ ọkọ̀ tí wọ́n ti yabo ibùdó tí wọ́n ti wọ ọkọ̀ yìí wọ́n ní ojú wọn dání paro níbẹ̀ tí wọn ò sì rí ọ̀nà míì tí wọ́n lè gbà torí pé ọkọ̀ yìí nìkan ló jẹ́ ìrètí fún wọn bákan náà ní agbègbè ọbalẹ̀ndé wọn ní níbi tí ó jẹ́ àgọ́ BRT yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ bọ́ọ̀sì BRT ni wọ́n rí níbẹ̀ tí wọ́n sì ń bẹ níbẹ̀ títí di ọwọ́ aago mẹ́rin ní ìrọ̀lẹ́ tí ò sí dẹ́rẹ́bà kankan tó kónú ẹ̀ débi pé ẹnìkankan wà á. ìròyìn tí ọkàn hmm. abala kejì ẹ̀ bákan bákan bákan ń bẹ lójú ìwé kẹfà Vanguard eléyìí tí ó mọ̀mìjé lójú abiyamọ ẹ̀gbọ́n fún arábìnrin yìí ó ṣàlàyé fún àwọn oníròyìn pé arábìnrin bámiṣe yìí wọ́n ń díá tí wọn ò tí ì gbà bálé ẹ̀ ni ó ní wọ́n bẹ mọ̀mọ́ bẹ bàbá kí wọ́n sinmi omijé ṣiṣẹ́ pòròpòrò lójú ó ní bò ni wọ́n ṣe fẹ́ sinmi ẹ̀ torí pé egbò ọkàn táwọn òmọjọ́ tí ó jiná hmm. òun làwọn ẹni bí ni wọ́n ti fi ṣe àwọn mọ̀lẹ́bí yìí àmọ́ àwọn mọ̀lẹ́bí ń bèrè fún ìdájọ́ òdodo kíákíá kó tó di pé ọ̀rọ̀ pẹ̀lẹ́ tí ó sì gbọ́n sí i ìta gbangba Vanguard àti ojú ìwé keje Vanguard lọ́wà bó bá di ọgbẹ̀nután lọ́sàn-án ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ eléyìí ẹ já padà sí ọ̀rọ̀ àwọn èèyàn wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó dé láti Ukraine mbẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ròyìn pé ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ti pa láṣẹ fáwọn àjọ tọkàn lábẹ́ ìjọba láti lọ́ọ́ rí kó àwọn ọmọ Nàìjíríà tó kù ní Ukraine bí ogun ti ń gbóná kí wọ́n kó wọn wálé àmọ́ lára àwọn tó ti dé òun náà ni àwọn oníròyìn lọ rèé fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lára wọn ni arákùnrin tí wọ́n ń pè ní àjùwọ́n àjùwọ́n ó káàbọ̀ ṣe dáadáa lóde àjùwọ́n ní dé dáadáa kẹ̀ òun ò dé dáadáa tààrà àmọ́ káṣádùpẹ́ ẹ̀mí pé ojú tún rojú láyọ̀ àti àlàáfíà oníròyìn bíi pé kí ló wà ń kẹ́fín lágọ̀ ara rẹ o pẹ̀lú àwọn ìyà àjẹkúdórógbó tó jẹ ọ́ kí wọ́n tó rí ọ wá sílé pẹ̀lú àwọn yòókù yín láti Ukraine ó ní a bóun sì ẹ̀ ṣe kọ́kọ́ ń dé Nàìjíríà oru abadi, òun ò mọ ibi tó ti fẹ́ wá oru burúkú ìpọ̀ ó ní látìgbà tóun sì ti ń tẹ̀lẹ̀ láti inú bàálù sí orílẹ̀-èdè wa nàìjíríà lòun ti mọ̀ pé à ah, nǹkan ti yí padà ẹ pé ayé ayé míì ni hmm. òun tún wáyé o oníròyìn wa bí pé tọ̀ pẹ̀lú ọgọ́rùn-ún dọ́là hundred dollars eléyìí tí ìjọba nàìjíríà bùn yín kẹ́ fi wá nǹkan jẹ yìí ṣé kò kéré fún ọ ó ní à kò kéré o bẹ́ẹ̀ bá mọyì àwa tí wọ́n kó wa bí wọ́n bá ṣe ọgọ́rùn-ún dọ́là lẹ́nìkọ̀ọ̀kan wa Ah, owó tó ló kọ lókì ni o ó ní àfi wá nǹkan jẹ tí ọlọ́run ó tún fi júwe ntọ́kàn ni ngbà wọn wá bí pé ó dá o pẹ̀lú báwọn kan ṣe ń pète ogun kígbe kó dàrú ní nàìjíríà tí wọ́n ń fẹnu fa ogun kí ni ìwọ ní sọ pẹ̀lú ìrírí tó rí ní Ukraine ó ní <laughs> ogun tí ẹ̀yin wò yìí kì í ṣe ń tó yẹ kí èèyàn tiẹ̀ mọ́ fi ẹnu pè jáde ó ní ẹnì ló mọ̀ òun àtàwọn yòókù àwọn táwọn jọ ságìrìgìrì dé láti Ukraine làwọn lè ṣàlàyé bí nǹkan bó ṣe rí lọ́hùn ó ní èmi ń pè fún àlàáfíà àti ìdẹ̀rùn ní orílẹ̀-èdè Nàìjíríà kámọ́kànmọ́ sọ pé kọ́ dàrú ó ní pẹ́ ǹtúká àtúká gbogbo èèyàn tí ó túká lè mọ́ fara re túká o ìròyìn yẹn sọ pé ó dìpù gan ojú ìwé ìkẹta ìwé ìròyìn punch fún ti ọ̀rọ̀ òní ẹ̀yìn apia gbé wa débẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. That's why I use my Oracle. You love me, my good, that's ìfọyín ọ́rákẹ́ àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín oró eyín lágbára ohun ọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín ó mẹyín ẹni funfun pẹ̀ẹ́ pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta ìfọyín ọ́rákẹ́ à. you know we might go to the same. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. bẹ́ẹ̀ni ṣé omidan ni ọ àbí àpọ́n tó fojú sọ́nà fún ìgbéyàwó alárinrin dọjú alẹ́ àbí ìwọ tiẹ̀ ti wà nínú ìgbéyàwó ṣùgbọ́n o nílò ìtọ́sọ́nà láti ní ìdílé tó ṣeé fi yan gan. àjọ ẹlẹ́yinjú àánú good news to everyone team gonet ló ní kí n kí ọkú oríire àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ single and married summit twenty twenty two tí àkórí rẹ̀ jẹ́ establishing a peaceful and lasting home ìfilọ́lẹ̀ ìdílé aláyọ̀ àti àlàáfíà tí yóò wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ọjọ́ kejìlá oṣù k kẹta ọdún twenty twenty two ní signal world cbt center rasco building adegoke bus stop off oríta challenge ìbàdàn. àwọn tó yóò wà ní ìkàlẹ̀ bíi mr and mrs matthew dasola bamidele dr koye maxwell ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti ọwọ́ mr and mrs olúwàfẹ́mi olúdọ́lápọ̀ ìdòwú od fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí zero eight one six three eight eight eight two zero two tàbí zero eight zero seven nine nine eight seven zero two eight arọ́dẹ̀yọ̀ entertainment of fresh fm olùṣègbàtẹ̀rù àwẹ̀ kò ní dára kí o pàdánù ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí pé irú ẹ̀ ṣọ̀wọ́n. Akeem Karim Foundation lecture ẹlẹ́ẹ̀kẹta rú èyí máa kà mọ̀mọ́ tòun tàmì ẹ̀yẹ ìmọ̀rí ìfáwọn èèyàn pàtàkì ni ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ntòkì pọ́pọ́ sọ̀rọ̀ sókè báwo la ṣe lè ṣàmúlò ìlànà sọ̀rọ̀ sókè tí ó fi ṣèso rere nínú ìbò gbogbogbò tọdún twenty twenty three tó ń bọ̀ ìpàdé dìgbọ̀ngàn jọ́gọ̀ Liberty Road Ìbàdàn lọ́jọ́ Thursday seventeenth March twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ọ̀nàrẹ́bù ṣẹ́gun ògúnwì ní ó pàbíyàbídún ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ìyànnà náà ìdánilẹ́kọ̀ọ́ ni ọ̀nàr honourable shina pella ọ̀mọ̀wé mutu agbókè mrs yemi taiwo mrs bọ́lá sàrùmí aliu mr tẹ́jú ajíbówó honourable sikiru sọ̀dà olùgbàlejò àgbà ní ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ mon ọ̀gbẹ́ni akim karim olùdásílẹ̀ akim karim foundation ní o máa kí gbogbo wa káàbọ̀ ń bẹ̀ àpéjọpọ̀ tó kún fún ọgbọ́n tòun ìmọ̀ ìjìnlẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ akim karim foundation ẹ jẹ́ ká péjú síbẹ̀. gbogbo ìbàdàn lẹ́dùn bá ó kúnlẹ̀ bàbá wa orí tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ nínú agorodẹ náà ní ti yọ wá ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba ti kọ̀nà yanranyanran inú agorodẹ ní ti yọ wá o ìdí ẹ̀ nìyí tí kọ́lápọ̀ kọ́ládà yìí sì ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè olúbàdàn ilẹ̀ ìbàdàn tuntun his royal majesty ọba sẹ́nẹ́tọ̀ dr moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì tọ́fà ìkúdò olúbàdàn ilẹ̀ ìbàdàn elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrántọ́ kọjá irin moshood ọl ọlálẹ́kan balógun olúbàdàn tuntun lẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ́ẹ̀ tí wàá gorí ìtẹ́ bàbá yín yìí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kírùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó do kínní kẹ́sì ọba ó joko pẹ́rẹpẹtẹ kábíyèsí olúbàdàn lẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dókítọ̀ mọ̀ṣúd ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire kọ́lápọ̀ kọ́ládà ẹ̀ sí world ikú tó pojú ọládé kò jẹ́ ká gbádùn tèmítọ́pẹ́ ọlátọ́yè ṣúgà ìbáṣe pé ọlátọ́yè ṣúgà ń bẹ láyé ni ìbá ti máa ṣe kùkù kẹ̀kẹ́ ipò wo ló tún kàn fóun láti gbórílẹ̀-èdè nàìjíríà ga erin fọlámi ti lọ ikú kankan ńlọmọ makilọ òrèlópin ọdún mẹ́ta tí kú pajú ọ̀nrẹ́bù tèmítọ́pẹ́ ọlátọ́yè ṣúgà dé tí pòpòndó ìgbìyànjú olóṣèlú ṣúgà yọ dànù láàrin mọ̀lẹ́bí tèmítọ́pẹ́ ọlátọ́yè ṣúgà alákàkẹ́ ọ̀dọ́ olóṣèlú nígbà ayé pèsè gbọ̀ngàn fún níròyìn gbogbo ṣúgà fájú aláìnímọ̀ra gbogbo ayé ńlọ́mọ̀pọ̀ ọ̀ráyé wà òsì táyé ṣe ikú rẹ́dùn gbogbo mọ̀lẹ́bí bí ẹni tó fi gbọ́n sọ gírí ni ọ̀làtòyè ṣúgà ọmọ wọn ló jẹ́ ìpẹ́tù ọmọ arọ́tìwẹ̀ bí òjò ìwọlọ́mọ ìlàmọ́ kan wọn gbọ́dọ̀ jẹ́ yẹ̀ẹ̀gà ọmọ sàkìtì wọ́n ìwọ́n ìlàsà ògbárò títí láì láàmà sèrántì rẹ̀ bí lẹ́gẹ̀sì ọ̀nàrẹ́bù tẹ̀mẹ́tọ́pẹ́ ṣúgà ọ̀sẹ̀ ní bàjẹ́ ọ̀dọ́wọ́ ọlọ́run ọ̀dọ́wọ́ olólùfẹ́ rẹ̀ tó sojú sẹ́yìn ọ̀làjídé ọ̀làtòyè big daddy ṣúgà ìtẹ̀síwájú akínyẹlé lágẹ̀lú constituency ọ̀làjídé ọ̀làtòyè big daddy ṣúgà ló ń rẹ lónìí dùndún sẹ̀kẹ̀rẹ̀ aro gúdúgúdú lọ́nsẹ̀ lágbàlá olúbàdàn tuntun his imperial majesty ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí okumadetu. tí ìṣẹ̀lẹ̀ kejìlélógójì olúbàdàn ńbàdàn. gbogbo ọmọ ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi a kú oríire gbígbádé ọba wa tuntun tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty two màkàmàkà lọ́ba àbàdàn ọkùn adé àmúṣayé olúbàdàn tilẹ̀ ìbàdàn lóṣù kan ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí. àwọn èèyàn kàkàkàkàkàrìnkàrìn ló bọ̀ kárí ilẹ̀ nàìjíríà àti lókè òkun lókè màpó ńbàdàn. láti ṣe wa rọlẹ̀ tó ti bẹ̀rẹ̀. agbósùbà kẹ̀kẹ́ fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnà olúwaṣèyí mákindé fún ọgbọ́n ìmọ̀ àtòye tó fi ń tò pínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ gbà múmọ̀ràn àgbà lòyìn dúró lọ́balọ́ba ńlẹ̀ ìbàdàn ṣèyí mákindé kọ́lé eléró gẹ́gẹ́ ó fi làákàyè gbélé ọ̀hún tún bẹ̀ ṣe àṣẹ́ńbàbọ̀ wàgbà ní tẹlẹ̀pẹ́ ẹnjìnà ṣèyí mákindé gbogbo ayé gbósùbà fún ọ ọba dr ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlè yìí yọ gbadé ọba àlú kárí o. olùkéde olùbàdàn coronation planning committee. revolution plus tún ti dé pẹ̀lú ọwọ́ agbára revolution plus property àgbò tó fẹ́ ìrìn agbára lọ́múdé ó yẹ gbà. tó bá fẹ́ ralẹ̀ àbí o fẹ́ tọ́lé má dáwọ́ ìwọ̀n revolution. pé revolution plus. pápá àpábí olè wúre ló bá dé báyìí o. bẹ́ẹ̀ bá ń san owó èyíkéyìí ilẹ̀ wa ní èkó abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt ojú ẹsẹ̀ láòsàn ibi tí ilẹ̀ yín wà fún yóò. táàsì tún mú i débẹ̀ láàrin ọjọ́ méjì gbáko fún àwọn san díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní san owó ilẹ̀ yín láti sọ ibi tí ilẹ̀ yín wà fún yín. táòsì tún fà á lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti sanwó ọ̀hún tán. ní pápápá ó pọ̀ àbí ó pọ̀ ó pọ̀ létí kọjá rẹ́kẹrẹ́kẹ́. wọ́n àlàyé ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine tàbí ẹ kàn revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. revolution bá kọ́lé revolution ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí tún ti kó o nítorí pé àwọn ìyá jẹ́ olùpilẹ̀ṣẹ̀ pẹ̀lú Ọlọ́run ní àyànmọ́ àwọn ọmọ wọn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára ń pèsè àyè pípé fún àwọn ìyá láti dúró ní ìgbàgbọ́ kojú gbogbo ìpèníjà àti láti gbé àwọn ọmọ wọn sí iwájú Ọlọ́run àkórí ìpàdé àdúrà ti ọdún yìí ni ṣíṣe àgbédìde ìran tí yóò mú àyípadà rere bá àwùjọ àgbáyé raising a world changing generation àwọn tí yóò jíṣẹ́ ìránṣẹ́ ni Apostle Sunday Popoola Reverend Mrs. Omowumi Popoola pastor Etim Bassey àti pastor Mrs Bùnmi Onílùdé ọjọ́ ìpàdé ni ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún tá a wà yìí ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ ibi ìpàdé ni ìjọ Wocom one Faith Drive Wocom Road Onírèké GRA Ìbàdàn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí ó pọn dandan fún gbogbo obìnrin láti wá gbàdúrà fún àyànmọ́ àwọn ọmọ wọn. gbogbo Ìbàdàn jẹ́dúgbà ó kúnlẹ̀ ọkùnrin tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ nínú agorodẹ náà ní ti yọ wá ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba ti kọ̀nà yanranyanran inú agorodẹ ní ti yọ wá o ìdí ẹ̀ nìyí tí kọ́lápọ̀ kọ́ládà ìsí ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè olúbàdàn ilẹ̀ ìbàdàn tuntun his royal majesty ọba sẹ́nẹ́tọ̀ dr moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlíokùnmádé ẹlẹ́ẹ̀kejì tọ́fà ìkúdolúbàdàn ilẹ̀ ìbàdàn elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrántọ́ kọjá irin moshood ọl ọlálẹ́kan balógun olúbàdàn tuntun lẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ́ẹ̀ tí wàá gorí ìtẹ́ bàbá yín yìí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kírùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó do kínní kẹ́sì ọba ó joko pẹ́rẹpẹtẹ kábíyèsí olúbàdàn lẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dr moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlíokùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire jàre ọ̀ntẹ́ lọ náà nu ok wọ́n sọ ọ́ báyìí nínú ìwé ìròyìn ti Daily Sun tó ń jáde láàárọ̀ tó ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ní iṣẹ́ ó parí lórí afárá Second Niger Bridge ní oṣù èyí tí ń bọ̀ yìí tí wọ́n ó sì ṣí fún lílò kó tó di pé ọdún yìí yóò lọ sí òpin ẹni tí í ṣe chief of staff sí ààrẹ Muhammadu Buhari ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari ló sọ̀rọ̀ náà jáde ní ẹnu ìloro tí wọ́n ṣe sí ojú ọ̀nà bẹ̀ ní ìpínlẹ̀ Delta ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ojú ibi tí wọ́n gbé ẹnu ìloro yìí sí òun náà ni yóò jẹ́ kí nǹkan ọmọ tún wọlé fún ìjọba ní ibẹ̀ wọ́n ní táwọn bá ti wá parí rẹ̀ o ó di ntọ́dájú sáká wípé lílọ bíbọ̀ àwọn èèyàn lórí afárá second Niger bridge yìí wọ́n ní yóò máa gara ni torí pé ìjọba ti ṣe àtúnṣe tó dáa síbẹ̀ tó sì dúró dìgbì ó ní ìròyìn tó dáa ń bẹ̀ ni pé ìgbà tí fi di April two wọ́n ní wọ́n ti parí afárá yìí dáadáa tó sì jẹ́ pé títí October ti ṣe oṣù kẹwàá ọdún yìí ààrẹ wa Muhammadu Buhari yóò ṣì fún lílo gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ rẹ̀ mo ti rí ìròyìn kan tí wọ́n sọ pé látàrí ti ètò ìdìbò ọdún 2023 àwọn èèyàn tí wọ́n ń pọ̀n lẹ́yìn Goodluck Jonathan ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé kó tún tẹ́rí sí lẹ́ẹ̀kan sí ìròyìn wọn rèé o wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n parojọ lábẹ́ ẹgbẹ́ kan tá mọ̀ sí ẹgbẹ́ àwọn tó ń fẹ́ kí Goodluck Jonathan kó tún bóde lẹ́ẹ̀kan sí wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ sínú ìwé ìròyìn báyìí láti ẹnu Emmanuel Chukwuemeka lánàá ni tó ní gbogbo àwọn nǹkan tó gbà láti jẹ́ kí Goodluck Jonathan kó tó ṣe ààrẹ wọ́n ní kò kúrò lára rẹ̀ ọ̀ àmọ́ àmúyẹ bí ọpọlọ tó pé ìwé ìrírí àti gbogbo àwọn nǹkan léyìí tí ó ti lò láti fi darí orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì gbẹ̀wọ̀ rẹ̀ dànù kò ní ara rẹ̀ látàrí èyí o wọ́n ń sọ ni wípé kì í ṣe ní tó burú jù o kí Goodluck Ebele Jonathan kó tún padà wá kó wá pitú lẹ́ẹ̀kejì sí fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ni wọ́n sọ sínú àtẹ̀jáde kan èyí tí ìwé ìròyìn ti Daily Sun tó náà gbé wọn ní tá a bá ń wò ó ìyà tó kọ sí àwọn èèyàn tí ń bẹ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ́ wọn gbà láyè tó bá bóde o wípé òun fẹ́ tẹ́rí sí i láti ṣe ààrẹ yìí wọ́n ní èrò wìtì ní ọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ pàápàá ní òkè ọ̀yà lọ́hùn kámọ́tì sọ ní gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní èyí tí ò wáyé rí nígbà tí ààrẹ Goodluck Jonathan ti ń ṣe ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ní ìdásílẹ̀ iléèwé àwọn àlùmọ́jìrì léyìí tó gbé kalẹ̀ ní àríwá orílẹ̀‐èdè nàìjíríà ẹnìkan ò tí ì ṣerú ẹ̀ rí wọ́n ní yàtọ̀ sí pé ó mú ìgbélórúga dé bá ẹ̀sìn islam àti ètò ẹ̀kọ́ àwọn ọmọ yìí tí wọ́n kódà sí iléèwé wọn ò bá ti gbóòórùn ẹ̀kọ́ bíi ti ìwùkẹ́ ọmọ. tọ́ ẹgbẹ́ kan láti ilẹ̀ yorùbá ti sọ pé ojú ọ̀dàlẹ̀ balẹ̀ kú òun náà ni àwọn fi wọ ẹnikẹ́ni nínú àwọn olùdíje lágbo òṣèlú tó bá hmm. tẹ́wọ́ gba ipò igbákejì ààrẹ vp vice president ní inú ètò òṣèlú eléyìí tí àtúnwò lọ́ọ̀kan yìí ẹgbẹ́ yìí tá a mọ̀ sí the defence for yorùbá people's rights dypr àná òde yìí ni wọ́n gbé kìlọ̀ bóde pé èyíkéyìí olùdíje fún ipò ààrẹ presidential aspirant láti ẹ̀yà yorùbá tí ọba lọ́ọ̀dẹ̀ tẹ́wọ́ gba ipò igbákejì ààrẹ láòkò tí wọ́n bá ń fa àwọn ọmọ oyè kalẹ̀ nílànà pé ẹ̀ẹ́dẹ́ yìí ò ṣe yìí ò ṣe wọ́n ní ojú ọ̀dàlẹ̀ paraku làwọn ò fi worú ọmọ Yorùbá bẹ́ẹ̀. bákan náà ní ilẹ̀ Ìbàdàn tí a ní àhín agbáríjọpọ̀ àwọn ikọ̀ mọ́gàjí tí wọ́n ń jẹ́ ikọ̀ mọ́gàjí ojúlówó the authentic mọ́gàjí of Ibadan land wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ sókè o. So wípé kí kábíyèsí tuntun kábíyèsí tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ yàn olóyè lẹ́kan balógun tí wọ́n tí wọ́n ó ṣe ayẹyẹ ìwúyè fún ní ọ̀túnla kí wọ́n dákun o ìlànà orí ò ṣe orí ò borí ò bá ru ẹnu ò jẹ ni kí wọ́n fi máa yàn yàn nípa ìgbéga ní sí ipò mọ́gàjí tàbí ìgbéga nílànà àti máa fi oyè jẹ ní ilẹ̀ ìbàdàn authentic mọ́gàjís ní ilẹ̀ ìbàdàn ni wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ láti pàṣẹ mọ́gàjí wálé ọ̀làdọ̀jà lẹ́yìn ìgbà tí wọ́n parí ìpàdé kan lọ́jà aba ní àná òde yìí wọ́n ní inú àwọn dùn fún àṣà tó tayọ tí ìbàdàn tí ó fi ń yan ẹni oyè tó sì jẹ́ pé kò fẹ́ẹ́ sí ìlú míì ní ilẹ̀ adúláwọ̀ tí ó ń rí iyán yọ bẹ́ẹ̀ tí ì sì di pákáleke ní apá àbí tá a wà yìí lára àwọn tó péjú péjẹ tó péjú pèsè síbi ìpàdé àwọn mọ́gàjí ọ̀hún ni bàbá wálé ọ̀làdọ̀jà adékúnlé ti apẹ̀rin abdulgelil adanla Wale Alago adémọ́lá kọ̀bọ́mọjẹ́ sheriff àti akínṣọlá tonti fatai ọ̀làǹrẹ̀wájú àwọn mọ́gàjí mọ́gàjí tí wọ́n péjọ ni wọ́n gbé ọ̀rọ̀ àmọ̀ràn àtàtà kalẹ̀ fún olùbàdàn tuntun pé ńgbà ọba ti kan ìlànà ìgbéga sí oyè tọkàn fẹ́nikẹ́ni ẹni tó bá tọ́ sí ni kí wọ́n fún ní ìgbéga tọ́tọ́ sí o kó má jẹ́ pé ẹni tí ìfà ò tọ́ sí òun náà ni wọ́n máa pè ní ìfà ojú ìwé kẹwàá Vanguard tó jáde fún ti òní ni wọ́n kọ yẹn sí. peter adédọ́yè náà dà. àbí sago mm. ti yà lù ni. bá a gbọ́ ọba a lò ṣé o kò fẹ́ rí náà ni. ó sì kù sẹ́jú mẹ́ta. ṣé kò fẹ́ rí bá rí kan sí mbẹ́ o. ọ̀dà o mm. àwọn àgbẹ̀ tó jóbìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n mọ̀ ti ké tantan síta pé mímọ́ yabo oko eléyìí tí àwọn darandaran ti ń daran hàn nílé mọ̀ tí wọ́n yabo oko wọ́n ní yóò mọ̀ jẹ́ ní tí ọmọ lé àwọn obìnrin àgbẹ̀ kó ń di iṣẹ́ ọ̀gbìn o ní ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa lábẹ́ ìyáàfin Rachel Ariori ẹni tó jẹ́ kọ̀dí alárẹ̀mú fún ikọ̀ tí a mọ̀ sí Life and Peace Development Organization LAPDO àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní lápapá jùlọ lápá òkè Ògùn tó yẹ káwọn obìnrin ti máa kópa nínú iṣẹ́ àgbẹ̀ dáadáa kí èrè oko ó sì máa ṣẹ̀lú lóore wọ́n ní àmọ́ ìyàbọ̀ oko àwọn darandaran tí ń daran hàn nílé ìmọ̀ yín bẹ́ẹ̀ tí àwọn obìnrin àgbẹ̀ bá gbọ́ ṣé wọn ò fẹ́ dúró lórí oko ojú ìwé ìkẹsàn-án Vanguard fún tòórọ̀ yìí. ọ̀dà o ojú òpó tẹ̀ mọ́ lò láti fi fèsì lérí ní tẹ́ ẹ bá gbọ́ náà ni. Nani zero eight zero three two three two ten fifty nine àti zero eight zero seven seven seven seven ten fifty nine ẹ̀ńbẹ́ńbẹ́ o ta lẹ ní àkọ́kọ́ hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ ẹ ẹ ọlọ́run á fún iṣẹ́ o. àmín. bẹ́ẹ̀ ṣe tún nàìjíríà ṣe nàìjíríà dáadáa á dẹ̀ wa o. àmín o. ẹni tó máa tù á lára tó máa tún nàìjíríà ṣe tó máa ti nàìjíríà délẹ̀ lérí òun lọ́lọ́run máa yàn fún ní ọdún ìyá twenty twenty three o. àmín ẹ ṣe àdúpẹ́. congratulations. tọ́ ok. agbẹ́rẹ́gẹ́dẹ́ fọba. ẹ lẹ́ o. ẹ mọ̀ káàárọ̀ sá o. dr bayo yẹsẹ̀ kúṣẹ́ sàfíìsì látàkì mọ́rin ni. Okay. okay nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan ní nígbà tí nǹkan tẹ̀ Facebook tí àwọn aṣòfin torí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ lórí àwọn program sí yìnyín kankan pé gbogbo ẹnìkan wà ní gọ́ọ̀mẹ̀ntì a rí i pé bóyá bíi tí pátì tó gbé òun wọlé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn a sọ̀sọ̀ pé òun fẹ́ máa sáré lọ sí pátì kan kán bá wá òfin ṣẹlẹ̀ lórí pé ó bá ti wà nínú ẹgbẹ́ kan ò tó bẹ́ẹ̀ láti bọ́ sínú ẹgbẹ́ kọ̀ọ̀kan mímọ́ ṣùgbọ́n tí àwọn bá ti sọ sínú òfin nínú tó ṣẹlẹ̀ lẹ́bọ̀yìn lánàá yẹn èmi ò rò bí tó bá àpíd bóyá kò wọ́n ní kéésì yẹn. lóò èyàn jẹ méjìlá bá làdí àmọ́ tó ló ti yẹ